kàyémọ́lé ní sáà yìí torí lórí gbogbo nǹkan tá ń tà lẹ́ẹ̀tì láǹfààní àti jẹmù láìdínwó tó gọ̀ǹtì ọ gbogbo nǹkan ò gbọdọ̀ lé kókókó báyìí káwa náà ò tún wá mọ fún òru ara yín la fi sọ pé àtẹ̀yìn àtàwa alájọṣepọ̀ nínú rere partner in progress lájọ jẹ́ síra wa torí ìdí èyí bẹ́ẹ̀ bá ti ń ronú pé ẹ fẹ́ ra fóònù ẹ fẹ́ ro ohun èlò tí ń loná àtàwọn nǹkan míì tàǹtà lè tàjà play ẹ yà sọ́tún ẹ yà sósì àwa ni kẹ́ ẹ fi ṣe àkọ́kọ́ ló kan àyà yín kò sí bẹ́ẹ̀ ṣe délé ìtajà play lóṣù kejìlá yìí tẹ́ ẹ̀ ní rẹ́rìn lọlé ẹ tún jẹ́ àjọ jìfà ilé yìí december promo láti ilé ìtajà play kò sí bẹ́ẹ̀ ṣe délé ìtajà play lóṣù kejìlá yìí tẹ́ ẹ̀ ní rẹ́rìn lọlé torí pé lábẹ́ ẹbí tí wù kú rí ọlọ́run ṣàti ẹ̀sùn oore fún yín láti bẹ̀rẹ̀ ọdún yìí títí débi tọ́dún yìí dé dúró ó yẹ kẹ́ ẹ fẹ̀mí ìmoore hàn sọ́lọ́hún tẹ́ bá tún wá lẹ́ni tó nawọ́ ọ̀dùnnú sí yín ó yẹ kẹ́ ẹ sáré gbani ó yá ẹ sáré wá wá gba ìdùnnú tá a náwó ẹ̀ sí yín embrace happiness la pè àkórí december promo tá a kó wá fún yìí ẹ bẹ̀rẹ̀ sí ní jífa rẹ̀ láti sìn títí di saturday december eleven gbogbo ọ̀nà ló já sílé ìtajà play a wà ní tantalizer building ìyànà mọ̀nàtán ìwòrò òdùnbàdàn àti láwọn ilé ìtajà wa yòókù tí ń bẹ ní mọ́kọ́lá tàbí palm shopping mall ring road ńbàdàn ó yá ẹ lè gbá wa láago lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero nine three three seven three three three three lẹ́ẹ̀kan sí zero eight zero nine three three seven three three three three ẹ bá wa rajà online ẹ kàn sí www.playonline.ng tó ń tẹnu ẹ̀ la fi ń kí yín lákìílẹ̀ pé a kú àmójúbà ọdún kérésìmesì àtọdún tuntun ẹ̀mí ìwó sọ̀pọ̀ ọdún láyé o merry christmas and happy new year in advance. tó mr double ló kọ mi aka bàbá ọba ìpàdé wa dọjọ́ mẹ́jọ lórí ètò ayé ọlọ́ba ní déédéé àkókò kan náà lórí ìkànnì yìí. ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà oh boy onexbet dey make betting easier with their app for android and iphone users o oh. you fit find games without any wahala even play virtuals and bet without stress everything dey go sharp sharp on dis onexbet app o oh. you fit download dis onexbet app for our website onexbet.ng and use promo code ng21 if na the first time you dey create account onexbet bet dey for every taste special season. ẹ̀hẹ́n àwọn kan wà lórílẹ̀‐èdè yìí tó ń kojú nǹkan tá à ń pè ní sweet palava ìdààmú dídùn bí akin tí ń rò bóyá kó òun wọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun òun kalẹ̀ sápọ̀ ọ̀tún nínú ọgbà alẹ́ òun ayayaya ìdààmú báyọ̀ ń di ẹ̀ ni bóyá kó òun fi kọ́kọ́rọ́ tẹ̀ ẹ̀rọ amúnáwá tuntun òun tàbí kó òun fi rìmọ́ọ̀tì ìparọ́rọ́ tẹ̀ ẹ́ <laughs> bákan náà ní fúnkẹ́ tí ń sí ẹ̀rọ amómi tuntun rẹ̀ lọ́bọ̀ léraléra kí ló lè fàrú èyí Glow Joy Unlimited Extravaganza ló tó bẹ́ẹ̀. <laughs> Ah. <laughs> tí ìwé náà bá fẹ́ ní ìrírí sweet palava ìdààmú dídùn tirẹ̀ pé star six one one ash kò sì rìsáàjì iye tó tó five hundred naira lọ́sọ̀ọ̀sẹ̀ láti kópa nínú glow joy unlimited extravaganza yìí oríṣiríṣi ẹ̀bùn tó lé ọ̀kẹ́ márùndínlọ́gbọ̀n five hundred thousand ló wà nílẹ̀ fún jíjẹ láwọn bíi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ agẹ́rẹ́ ẹ̀rọ amúnáwá ẹ̀rọ amóhùnmáwòrán ẹ̀rọ amómitutù àtọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn alárinrin mìíràn bẹ̀rẹ̀ sí rìsáàjì báyìí báyìí kó o lè jẹ̀bùn àdéhùn àtàsọ̀tẹ́lẹ̀ wàṣà o Glow Ah. my brother i no fit define my shares o e be like say all the money wey i put for shares don loss oh. <laughs> o. that one na small matter now you never hear of isf isf na di integrated shares finder wey integrated trust and investment carry come na im be di ogbonge product wey go help you find your missing shares and dividends with di shikini money you go just register for isf and isf go get your shares and dividends back sharp sharp to find your shares just call zero zero zero nine one five two five nine nine nine two or zero seven zero three zero four one six nine nine seven or check our website for www.integratedtrustng.com. Abi make you come our head office for Integrated Trust Office sixty one Marina Lagos or office for Ibadan and Abuja ISF. Now the sure way to fund your missing shares and dividends. Ibadan kí ni so Fresh FM nìbàdàn our. tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ògidì ìròyìn pọ́npẹ́lẹ́ káàkiri ilẹ̀ wa láti inú àwọn ìwé ìròyìn tó jáde fún tòní o ẹ dákun bá ní kájọ wò ó kájọ eh. dá eh. ṣé Premier Hotel hmm, ṣé kìí ṣe first five star hotel in Nigeria mo ń béèrè ni o. lọ́wọ́ tèmi àbí lọ́wọ́ Google àbí lọ́wọ́ ara lé. tiẹ̀ ọmọ pé gbà kẹ́ni ọmọ pé ìbéèrè ńlá ni kẹ́ni Ògúnmilọ́rọ̀ béèrè yẹn ọlọ́mọmọ ọlọ́mọmọ. àwọn èèyàn ti fẹ́ẹ́ fi ìpè kan ní. <laughs> odidi Ìbàdàn ọlọ́run kó odidi ìpínlẹ̀ Ọ̀yọ́ wàláyà ni. ọlọ́run àmọ́sọ̀pá ni o sọ ọmọ táwọn èèyàn ń kọ ọmọ táwọn èèyàn ń kọ wọ́n lè mọ́ ti kọ tán. kọ̀lìntì ní kébé kwara lọ́wọ́ tá a wà yìí o gbogbo ẹ̀ǹtà ìpínlẹ̀ ọ̀yọ́ a ní five star hotel. ẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni lọ́wọ́ báyìí o. o sure. Eh, a lè sọ lọ́la àwọn kan ní four àwọn kan ní four point five ah, ah. bẹ́ẹ̀ ni lọ́wọ́ tá a wà yìí o ṣùgbọ́n pé bóyá five star hotel wà àní ọ ah, three yẹn pọ̀ yapa kódà gan wọ́n pọ̀ kódà gan <laughs> minus half <laughs> minus oh five gan tó wà. wow wow. ó ga o eh. já nígbàgbọ́ pé yọ̀dà jù báyìí lọ hmm. mo sì mọ̀ pé àwọn aláṣẹ ìjọba àwọn ló bùsọ̀bùsọ̀ àwọn tó rí jáde láwùjọ yàtọ̀ fún pákó bí àwa yìí irú èmi kan rè mo ní hmm. plan. <laughs> ọlọ́run abẹ mú plan ẹ á wá sí mo ṣe láìpẹ́ mo ní plan láti kọ́ five star hotel síbàdàn bí o tiẹ̀ ní ju rúùmù ogún lọ ká tiẹ̀ lè fi tàn yín balẹ̀ pé ah ìpínlẹ̀ ọ̀yọ́ a ní five star hotel. kí ni àwọn nǹkan àmúyẹ five star hotel ah. bó la ṣe dààmú àyíbá mọ lèèmọ lèèmọ bèrè ọkàn rẹ èwo wọn ń pè ní five èwo ní jẹ fáìfù star. ẹni kí làwọn nǹkan àmúyẹ. àwọn tó máa àwọn tó wà lákàtà yìí ni hmm. wọn ni wọn ní iṣẹ́ lára ẹ̀ táwa sì lè mẹ́nuba àyíká àwọn amáyédẹrùn tó wà ń bẹ̀ ìṣọwọ́ ṣe àgbékalẹ̀ ilé ìtura àtàwọn nǹkan mèremère tí wọ́n bá pàdé ń bẹ̀. ìṣọwọ́ lo tẹkinọ́lọ́jì nínú bẹ̀ ok àwọn ará àwọn nǹkan tí ó fi hàn ní yàtọ̀ fún pé ká dára dígí pé dígí pínyà awọlé ìyẹn lè kọ́kọ́ o. kése kí <laughs> èèyàn wá lòun gba súwìtì ó gba súwìtì sínú rúkì kó wá dé kí omi alómi mọ̀mọ́ àwọn èèyàn mọ̀ọ́mọ́ gba ilé ìtura nínú Ìbàdàn tá a wà tí. Eh, eh, wọ́n á lọ fi eh, péèlì pọ̀ wá. wọ́n sì máa fi péèlì gbọ́n omi nínú yàrá wàláì. no ọmọ pé ńgbà mi ẹlòmíì rówó swimming pool <laughs> so wọ́n sì bá gbé swimming pool sí ẹ̀gbẹ́ wọ́n bá ti ṣe mistake sí omi tọ́lẹ̀tì lẹ̀ personal swimming pool ni ọ̀pọ̀ ilé ìtura maintenance ìta ọ̀dà tí ó rí yoyoyo that outside go fine like oyoyo àmọ́ wọnú ilé. No ọlọ́run ọ̀rọ̀ mọ̀ rẹ ni. wọn kó wa lọ fún sẹ́mínà ìjọ kan wọn bá ti wà mọ́ ilé ìtura kan ṣé o mọ̀ pé àwọn mẹ́ta lájọ sùn mọ́jú nínú room tájọ lu room ayan wa ó wá ṣe àbẹ̀wò ẹlẹ́mẹ̀ wọn wẹ́dán sá èkó náà wá. aláyọ̀ ń bẹ̀rẹ̀ ọmọ lè. ọ̀sọ̀lá forí kó. àjàká ọlọ́run kó dákun kó ṣàánú. àmín. ní tí wọ́n ń pè ní maintenance culture mm. tí wọ́n ń pè ní ìwà ìṣesí àti máa mójútó nǹkan kó má fi dómù kẹ̀. Hmm. kọ́lọ́run kó dákun kó yọ̀ǹdẹ̀ fún wa a ní o a ní o. ẹ wá dúró tí shooting star <laughs> àmì kí náà pé super eagles super eagles. ṣé wọ́n lè sùn lọ́kọ̀ọ̀kan náà àwọn wọ̀nyí. ṣé nínú àwọn. mo kì í wá ṣe pé ó burú jáì báwọn o. ẹ kì í ṣe pé lè má dé five star ni o àwọn hòtẹ́ẹ̀lì tó yí. tó tó yí bóbó. tó yí tán yányán ń bẹ ń bàdàn. àwọn náà sì lè wọ five star láìpẹ́. Hmm. ọlọ́run ọba ìṣẹ́ ọlọ́run á ràn wá lọ́wọ́ àwa náà ta fẹ́ kọ́ báyìí ọlọ́run ó tètè mú èrè wá sí iṣẹ́. àmì o fún wa o àmì o fún wa o ẹ káàbọ̀ sórí àjà àbalẹ̀ ibi àti sunkún la ti ríran òun náà lọ̀rọ̀ tí àwa fi wọlé ńgbà hmm. ó jẹ́ ìpínlẹ̀ wa ni ìlú wa ni gbogbo tí ó bá mú dàgbàsókè bá pàápàá láti kàn ní Fresh FM làwọn ọmọ fan rere ẹ o láàmọ hmm. fan rere ẹ o ojú ò wá ní tiwa. ajá àbálẹ̀ ti ọ̀sẹ̀ yìí ti ṣe bẹ́ẹ̀ ó ti bẹ̀rẹ̀ The Punch, Vanguard, Nigerian Tribune àti The Nation àwọn ìwé mẹ́rẹ̀ẹ̀rin ti ń bẹ níwájú wa nù. No ṣé wàá rí pẹ̀lú bí twenty twenty three ṣe ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀n bá a bá ti gbọ́ twenty twenty three ẹ ti mọ̀ pé ètò ìdìbò gbogbogbò ní ọkọ̀ wá sọ́kàn èèyàn ní Nàìjíríà tá a wà yìí pẹ̀lú bí twenty twenty ṣe ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀n tí àwọn èèyàn ń wo bí oyè náà ó kó sí kóró hmm. ayim ó ti lọ rèé finú konú pẹ̀lú IBB àti Abdulsalami àwọn ọ̀gá. Hmm ológun tó ti fìgbà kan jẹ́ ààrẹ ológun nàìjíríà ńgbà kan tẹ́lẹ̀ nu ìròyìn yẹn ń pé ókè o ókè o hmm. Buba Galadima náà tún ti sọ̀rọ̀ ó ní mímọ́ kéde àwọn karambà ní agbébọn tá a mọ̀ sí bandit kíkéde wọn gẹ́gẹ́ bí agbésùnmọ̀mí ìfàókò ṣòfò ni waste of time. Yeah. Mm-hmm, mm-hmm. Mm-hmm, mm-hmm ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi ti sọ pé ọ̀rọ̀ kámà ijó ní tẹ́ rò pé ó ti jẹ́rodò kò jẹ́rodò pẹ̀lú ìdájọ́ ilé ẹjọ́ ìbáyìí ní ìsìn ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi nílẹ̀ yìí kàn ní àwọn ó padà sí ilé ẹjọ́ láti bá ìjọba àpapọ̀ Nàìjíríà fakùràkù ìta gbangba Vanguard ní gbogbo èyí tí mo kọ́kọ́ fi ṣẹ̀yìn lọ́wọ́ òun ni mo ti fà wọ́n bóde o. ọ̀dà lábala ìgbógun ti wà jẹ́bánu ni wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rèé o bílíọ̀nù mẹ́rìnlélọ́gbọ̀n owó náírà thirty four billion naira ń làwọn kan lọ tọ́jú pamọ́ nílé iṣẹ́ epo orílẹ̀‐èdè wa nàìjíríà wọn ò sì jẹ́ kó wọnú àsùnwọ̀n ìjọba kí wọ́n fi ń ṣe ń bẹ̀ kọ́ ń bọ́ kí ọ̀rọ̀ ni ẹ̀ sì gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àmọ́ lórí ti omicron ọmọkọ́mọ kan tí wọ́n ní kofi bí àgbà kofi ó tún bímọ dàálẹ̀ wọ́n ní ó tún wá di nǹkan wọ́n ní ọ̀rọ̀ tí omicron ti dá sílẹ̀ báyìí agbára rẹ̀ ò fẹ́ ka mọ́ o ìjọba ilẹ̀ gẹ̀ẹ́sì ti sọ di mímọ̀ yìí pé pẹ́nìkan wà ní òun gba físà alábẹ̀wò láti orílẹ̀-èdè wa nàìjíríà wá sí ilẹ̀ united kingdom lásìkò tá a wà yìí o kí wọ́n gbégi dínà bẹ̀ gbàgede ojú ewé kínní ìwé ìròyìn ti nigerian tribune ibẹ̀ mo ti rí i. Hmm. gba gbèdéke tí ẹgbẹ́ asuu ẹgbẹ́ àwọn olùkọ́ àgbà láwọn fásitì ilẹ̀ yìí tí wọ́n fúnjọba àpapọ̀ lórí gbogbo ọ̀rọ̀ tí ń rùn nílẹ̀ tí ò tí ì rùn tán. Hmm wọ́n ní gbèdéke ti tẹnu bepo o bẹ́ẹ̀ làwọn lẹ́kítọ́rà ní ìjọba ò tí ì dáhùn ìbéèrè àwọn káì ìròyìn yẹn náà ní sọ pé díẹ̀díẹ̀ o ṣe wá rí lẹ́gbẹ̀ẹ́ látún ti rí ìròyìn míì tí ń wò hánránhánrán bí ẹni ọkọ̀ jálẹ̀ lójijì àṣé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà bíi ẹgbẹ̀rún lọ́nà gba two hundred thousand Nigerians ni wọ́n jẹ́ aṣàtìpó refugees ní orílẹ̀-èdè olómìnira Niger Republic àjọ ìṣọ̀kan àgbáyé United Nations ẹ̀ka kanú àjọ òun ló kéde bẹ́ẹ̀ àwọn ọmọ nàìjà ń ṣàtìpó ní Niger hmm. wow lábẹ́ náà látún ti rí ìròyìn ìjọba àpapọ̀ bẹnu àtẹ́lu fífòfin dè tí ilẹ̀ gẹ̀ẹ́sì fi òfin di àwọn arìnrìn àjò láti nàìjà sọ̀hún ìjọba ní kẹ̀sìmọ̀ wọ ọ̀pọ̀ àwọn arìnrìn àjò láti ilẹ̀ gẹ̀ẹ́sì wá sí apá àbí náà ní covid nineteen tí à ń sọ yìí dáadáa tọ́pọ̀ rẹpẹtẹ o ìròyìn yẹn ń pé ọlọ́run yóò kó wa yọ ọba tó ti ń kó wa yọ ọ kò ní í dìde ǹdí ọ̀rọ̀ wa. àmín o lórí ti ìgbógun tiwa àjẹbánu mo tún ta kọ́ṣọ́rì mi àjọ EFCC wọn làwọn ti ń parí iṣẹ́ lọ o kódà iná ò ní pẹ́ ràn ránmọ́ránmọ́ lára àwọn kan tó ti ṣe gómìnà rí ńlẹ̀ wa Nàìjíríà tí wọ́n ń lọ bí àádọ́ta níye tí wọ́n fẹ̀sùn wà jẹ́bánu kàn yìí pé gbéwógbéwó mi wó mi wó ni wọ́n àwọn àádọ́ta ọ̀hún ẹ̀rù kọ wọn láìpẹ́ láì jìnnà kódà pàṣán òfin yóò sì ró wàyà lórí wọn. ẹ̀ẹ̀kejì tambuwa sọ̀rọ̀ lóòótọ́ ó fẹ́ díje dupò ààrẹ lọ́dún 2023 àmọ́ orílẹ̀-èdè wa nàìjíríà a gbúdọ̀ kọ́ ṣe àtúntò rẹ̀ náà nàìjíríà must be restructured ìròyìn yẹn náà ń bẹ lójú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbè kan tó máa báni lọ́kàn jẹ́ màtún ṣẹlẹ̀ kọ́ ló ń ṣàánú ẹni wọ́n ní ṣàdédé ni wọ́n rí àwọn ọmọ tí wọ́n ń lọ bíi mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ hmm. nínú ọkọ̀ tí wọ́n gbé kalẹ̀ àwọn ọmọ ọ̀hún sì ti gbẹ́mìí mì kí ó pa wọ́n. Hmm. Hmm. Ah. ọlọ́run ṣàánú o ọlọ́run ṣàánú o. ti ilé ẹ̀kọ́ girama Dowen léyìí tí wọ́n ti mú akọni ọmọ. Hmm tí wọ́n ti paṣẹ bẹ́ẹ̀ múre wàlẹ̀ àṣà ṣé kò pòun ọ̀jẹ̀ mọ́ ikú yìí ikú burúkú lọ́yọ̀wọ́ Sylvester láwo ìgbáyé o àwọn èèyàn tí inú ń bí lórí ọ̀rọ̀ yìí wọ́n ti tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún one hundred thousand tí wọ́n ti fọwọ́ sí ìwé ẹ̀sùn ìwé ẹ̀hónú petition láti béèrè fún ìfojú àwọn ẹni bí tó ṣiṣẹ́ burúkú yìí wíná òfin ìta gbangba ìwé ìròyìn Vanguard fún ti òórọ̀ òní ni wọ́n kẹ̀dẹ̀kọ̀ yẹn sí kẹ̀dẹ̀kẹ̀ àmọ́ ní inú punch ìta gbangba tiẹ̀ náà láti rí ìròyìn pé odidi owó kan tó ló kọ lókì abatẹ nine billion naira owó covid nineteen ilé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì ní àwọn ó wá díẹ̀ tí ó ṣe bílíọ̀nù mẹ́sàn-án náírà tí wọ́n fi sọrí covid nineteen tí wọ́n san sínú àkáǹtì àjọ NCDC tí ń ṣe kò kárí ìdẹ́kun àrùn àrànkálẹ̀ nílẹ̀ yìí ìròyìn yẹn pé òkè o òkè o. lábala ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ asuu bí wọ́n ṣe ń lé fùrùkọ́kọ́ fùrùkọ́kọ́ pé orí ọ̀fẹ́ táwọn fúnjọba àpapọ̀ yóò tẹnubodò lọ́sẹ̀ tá a wà yìí tó sì ṣeé ṣe kí ìyanṣọ́lódì aláìní gbèdéke kó tún nà án mu wọ́n ní ìjọba àpapọ̀ ti bẹ̀rẹ̀ sí gbégbésẹ̀ wípé ní pápápá tí wọ́n ṣe ń lẹ̀ pápá ńlá wọn sáré ṣe láti dá àwọn asù lóhùn láì fi àkókò játa bẹ́ẹ̀ wẹ̀ ọ̀rọ̀ míì tún rèé léè tó jẹ́ pé wọ́n ní títí ọjọ́rú Wednesday ìyún ọ̀túnla bí kùrukùru ò bá ba ojú ọjọ́ jẹ́ àwọn agbẹjọ́rò ńlẹ̀ wa Nàìjíríà ti ń lọ bíi méjìléní àádọ́rin seventy two lawyers ni wọ́n di akọniwájú adájọ́ ńlá Senior Advocate of Nigeria lọ́jọ́rú Wednesday yìí ló ṣeé ṣe kí wọ́n mú kí ètò náà kó wá sí ìmúṣẹ àmọ́ làbújá bàbá kan rèé ó ti bímọ mẹ́ta o ọwọ́ sì tẹ̀ ní pápákọ̀ òfurufú pé àwọn kìíní egbògi olóró wọ́n ní wọ́n ti tò ní ìkìkìkì ìkìkì tí ó sì lọ tò sí ara ó sì jẹ́ mẹ́rìndínní ninety six pallets of cocaine ń ló wà lágọ̀ọ́ ara rẹ̀ ọlọ́run o torí owó yìí náà. torí owó ni o awa alright. Hmm, kí n sá ti lówó. Ah. alright lójú ìwé kẹsàn-án Vanguard kó tó ti pé a máa lọ sí ojú ọjà lọ́hùn-ún Ah, ṣé wọ́n ní ẹ̀wọ̀n òjọlé eh, bí wọ́n bá pàgọ́ ẹ̀wọ̀n sẹ́yìn kò lé èèyàn òmìnira òsì nínú ẹ̀ náà sì ni ọlọ́run mọ́ sọ adèrò ẹ̀wọ̀n orí yeye tó sì ń mògún níbẹ̀ tó jẹ́ pé àìṣe ẹbẹ̀ ló pọ̀ ọlọ́run kókó wọn yọ o. àmọ́ ọ̀rọ̀ ọ́jì kálu gómìnà tẹ́lẹ̀ ní Abia ló bá àṣàmọ̀ yín jáde o ọ́jì kálu ni a ẹ̀kọ́ ń bẹ lẹ́wọ̀n o hmm. òun kọ́ ẹ̀kọ́ bàbá ẹ̀kọ́ nínú ẹ̀wọ̀n ń gbà wọ́n ṣàwọn mọ́ gbàgà òun wá rí i pé àṣàyé asán ayé asán asán láyé ọjìkálù òun lọ sọ bẹ́ẹ̀ o ìròyìn yẹn pé òkè tí ní kẹ́ ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ WhatsApp fún ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ lórí èyí tá a fi wọlé oní five star hotel dé <clears throat> àwọn èèyàn kan àwọn èèyàn kan ni wọ́n fi iṣẹ́ sọ́wọ́ sí mi lórí whatsapp wọ́n ní à pé bọ̀mọ́dá kọ premier hotel ẹ òun ni a lè pè ní first five star hotel ní nàìjíríà nígbà kan nígbà kan àbí. former ẹ mọ̀ ń béèrè ni o tó kọ́kọ́ ta sánsán máa wò ní ìsìn. ṣé former five star èmi ò fi fọ́mà sí. mo ń béèrè lọ́wọ́ rẹ ni ok lọ́dọ̀ tèmi òun ni first five star lọ́dọ̀ tèmi àti lọ́dọ̀ tèmi náà opinion mi tó bá sì wò ó sì dúró ó dúró gidigba ó dúró síbẹ̀ àmọ́ sọ̀mọ̀ pé ilé adébísí la fi ṣàdúrà ilé kíkọ́ ńgbà kan mm, pé ìkọ́lé mi kọ́ dàbí ta adébísí ó mọ̀ pé <laughs> <laughs> iṣẹ́ ti yàtọ̀ hmm. n tó bí náà ni pé àwọn nǹkan tí ọ̀rọ̀ mọ́ kí wọ́n kọ́ five star hotel sínú ìpínlẹ̀ àbí ìlú ó mọ̀ pọ̀ ẹ wo àwọn bọ́rọ̀ ajé ibẹ̀ náà ṣe rí ọ̀nà gbígbà street light ilẹ̀ ọgbọ́dọ̀dọ̀ tí káàkiri àdúgbò ètò ààbò àwọn nǹkan tí máa ń jẹ́ káwọn àlejò tó fẹ́ wọ̀lú wá ṣe holiday n sí wọn ò jẹ́ kí wọ́n máa wá five star hotel káàkiri sórí ètò sọ yìí pẹ̀lú ètò sọ yìí eh. sórí orí omi tí ń bẹ lẹ́lẹ́ẹ̀lẹ́ eh. lóbòkun nílò kọ́tọ̀ dọ̀ sí. ọ̀rẹ́ wa gbé jẹ́ ata ọjà ọ̀rẹ́ kíní ọ̀rẹ́ wa ti dé <laughs> jẹ́ ata ọjà. ajá balẹ̀ ajá balẹ̀ màmá ó mà tán Jonathan ṣé o travel out ni. kí lórí tó fi sọ bẹ́ẹ̀. o oh, look local mọ́. iṣẹ́ ọwọ́ diamond standard beauty and spa nìyẹn ǹjẹ́ kí n gbọ́ṣẹ́ wọn wò mo débẹ̀ takú síbẹ̀ ni. ayé mi my life ó yá júwe fún mi. bó ṣe jẹ́ nìyẹn o diamond standard beauty and spa egungun bí èyí sọ̀wọ́n lágbárí. báwo ló ṣe fẹ́ sí gan. ladies hair styling lóríṣiríṣi pedicure manicure body exfoliation facial waxing makeup tó débẹ̀débẹ̀ massage men's hair styling wàyí o christmas and new year promo wà lọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ fún ọkùnrin tó massage ni wọ́n bá ẹ gẹrun tó bá wù ẹ́ lọ́fẹ̀ẹ́ obìnrin tó bá ṣerun lásìkò ọdún yìí wọ́n á fix èékánná ẹ̀ fún ẹ wọ́n á tún bá ẹ kùn ún lọ́dà nírú èyí tó fẹ́ ẹ̀bùn tún bẹ lóríṣiríṣi diamond standard beauty and spa wà ní grand floor ní alabama house dùgbẹ́ ẹlẹ́yẹrẹ road ní dojúkọ new frsc benjamin ibadan telephone zero seven zero forty four ninety three twelve forty one diamond standard beauty and spa àwọn tó mọ iye wà ni wọ́n ń nabẹ́. Allah. Allahumma salli ala Muhammad. ọ̀nà gbogbo lọ́wọ́ bá sọ̀rọ̀ nílùú Ìbàdàn fún gbogbo ẹni tó bá ti ṣe tán tó fẹ́ gba àyè sọ́ọ̀bù ńlá tó gbà yẹ rò lọ́kàn òjọ̀kan Islamic Mission Ultramodern Complex oríta Basọ̀run Ìbàdàn iléeṣẹ́ Expert E Nigeria Limited wọ́n ń pàkíyèsí wa sí pé bàbá sòwò jèrè tàbí toworogun sápò àsùnwọ̀n tá a fẹ́ gbà yẹ ní shopping complex níbi tọ́nà tó dáa wọ bẹ̀ tí ná tó wà ń bẹ̀ sẹ́dọ̀kọ́sọ tí láti mọ̀ ibi tó ṣe é júwe fún ẹni tó fẹ́ báni rajà Islamic Mission Association of Nigeria tí wọ́n ṣàgbékalẹ̀ Islamic Mission Ultra Modern Complex Olóòtú Abáṣọrun Ìbàdàn pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ iléeṣẹ́ SPE e Nigeria Limited tó ń bá wọn bójútó bọ̀bá ṣe ń wálé láti ilẹ̀ òkèrè tó nílò stores tàbí shop tó láàyè pẹ̀lú ìdẹ́ra tọkàn rẹ̀ ó sì balẹ̀ láìsípà e jẹ́ ń júwe fún ọ bọ́n gbọ̀nà sí o ti débẹ̀ bọ́n wáyé gba winners road ní Basọ̀run ọ̀nani fún ìwádìí àti béèrè pé zero zero three five zero eight zero one three six tàbí zero eight zero two three three three three nine seven five gba sọ́ọ̀bù sanwó sọ́ọ̀bù kó sọ́ọ̀bù kóró kó tajà àlùbáríkà olùkéde Islamic Mission. àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi lè oje alọ́jà òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama ATM mọ́sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dákun ewu tún ni mama ATM POS. mama ATM ní gbogbo ntajà tó ní sọ́ọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ́ọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ́ọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí wípé ń mama ATM POS èèyàn nìkan kọ́ àwọn ń lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ a tún máa ra research card eléyìí tó tẹ̀ jáde lórí mama atm pos àwọn ń bára máa ń gbowó lórí mama atm pos machine wọn a tún fi owó sórí decoder dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyẹn tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos káwọn ń bára rẹ̀ mọ yàn kẹ̀tíkẹ̀tí shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó pẹ̀lú ìrọ̀rùn. ọmọ ṣẹlẹ̀ ó yá. ó wọlé dé ẹjẹ́ àjọyọ̀ hallelujah àjọ̀dún ìkórè nineteenth adult harvest anniversary ccc tẹ̀dúolúwa model parish ṣágbẹ́ ìbàdàn ní monday december six lábẹ́rẹ́ ìkórè unmerited grace pẹ̀lú àkànṣe àdúrà láago méjìlá ọ̀sán pẹ̀lú mosbre evangelist adéròtí adéwòye tòǹtòní irú ètò bíi bible quiz ìṣọ́nà ètò àwọn obìnrin rere wednesday december eight wákàtí orí ọ̀fẹ́ hundred of grace láago mẹ́sàn-án òwúrọ̀ pẹ̀lú mosbre evangelist rotimi ọládẹjọ thursday december nine láwùjọ pẹpẹ ìdánilẹ́kọ̀ọ́ tá a pè ní unmerited grace pẹ̀lú evangelist kórèdí ògúnmọ́lá tó ń ti eré oníṣe láago méje àṣálẹ́ saturday december eleven ní àsè pẹ̀lú kristi tó ń torí yìn láago méjìlá ọ̀sán pẹ̀lú classical choir gbẹ̀ngà ojú ọlágbé àkọlà ṣẹ̀yẹ alágbàwí ọjọ́ ológo sunday december twelve láṣẹ̀dúgbẹ́ ìkórè láago mẹ́wàá òwúrọ̀ lábẹ́ àwọn àlejò pàtàkì ọjọ́ náà assistant venerable super evangelist rántí àjàyí big daddy lólùgbàlejò nínú gb gbọ̀ngàn ìjọ celestial church of christ ìtẹ̀dó olúwa múdẹ parish ọ̀yọ́ ìlọrin expressway ságbẹ́ ìbàdàn ìgbìmọ̀ ìkórè lónìí olú ìkórè retí yín kájọ yáyọ orí ọ̀fẹ́ bíi ti dáfídì. Ah, mama junior why you dey cry like small pikin. na workplace discrimination dem no promote me because i be woman. Eh? Ah, you no show dem your certificate. i no get certificate. and ah, you for go get certificate na okay go school go get your certificate now. e don too late see sugar set me now. ah ah mama junior i know the school wey go accept you. center for external programs and preliminary studies in conjunction with the Department of English Study, Taiso Larin University of Education, Ijagun, Ogun State. They admit candidates for certificate and diploma courses in theatre, film and media studies for 2021-2022 academic session. Wetin be the qualification? Five credit pass for teachers grade two or four or five credit wey go include English language, English literature for WAEC, GCE or NECO at one or two cities. Special consideration dey for Mba mature candidate like you wey don dey work for art and culture tey tey. how you go come waka log on to my.tasweb.edu.ng to apply na seven thousand five hundred naira for certificate courses and ten thousand naira for diploma courses má bẹ̀rù nítorí pé ó wà pẹ̀lú rẹ ọlọ́run fẹ́ fọwọ́ òdodo rẹ̀ gbé ọ sókè in tenth edition seven nights of exceeding grace of zion cathedral òkè ayọ̀ parish ìṣòro ọlọ́jọ́ méje orí ọ̀fẹ́ tó tayọ èyí tí ń ṣẹlẹ̀ kẹwàá rú ẹ̀ team i will help you èmi yóò ràn ọ́ lọ́wọ́ from thirteenth to nineteenth december 2021 by 10 pm to dawn Ministry superior evangelist ayo oyekunle most superior evangelist rotimi oladejo most superior evangelist gabriel evans prophet bíyì adébàbọ̀wọ́ reverend edward alabi pastor akínadé ẹ̀dà adéríbigbé pẹ̀lú àwọn olórí ẹ̀mí lọ́lọ́kan òjọ̀kan bíi babatunde àpáta bọ́sì adéìwà ccc òkè ayọ̀ mass choir àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ th edition seven nights of exceeding grace of zion cathedral okeayo parish my one ten celestial bus stop ajib ìyàgànkú GRA ìbàdàn host superior evangelist olùṣèyí káyọ̀dé chief host màmá wa prophetess elizabeth káyọ̀dé màmá òkè in ten edition seven nights of exceeding grace tìrẹ ò ṣe ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ̀mọ́ dẹ ọmọ àtibá o a kú oríire ti gbajúgbajà iléeṣẹ́ alára àgbàyídà ni ìyẹn design bricks homes and property tó ti kalẹ̀ ká sílùú ọ̀yọ́ wa. design bricks dé àlùbáríkà ilé kíkọ́ dé fún gbogbo ẹ̀dá tí kò fẹ́ darúgbó sílẹ̀ mìrẹ́ǹtì. ìyẹn lábẹ́ ìfà oríire tó ń gbóná yakilala tá a pè ní ọ̀yọ́ mega gallon pẹ̀lú design bricks. pẹ̀lú ẹ̀dínwó tó wáyàmì fifty percent discount lórí ilẹ̀ plọ́ọ̀tì kan tó bá rà láwọn estate wa bíi aláàfin park tó wà ní new express road òròkì aláàfin view sabo road ọ̀kánsà àti aláàfin suits ìdí ìgbà olómi ìlọ́ra. bó o bá ṣe ń ralẹ̀ tiẹ̀ ni wàá tún máa tẹ́wọ́ gba sìmẹ́ǹtì àpò márùn-ún típa ayanrìn kan àádọ́ta búlọ́ọ̀kù tó fi bẹ̀rẹ̀ ilé rẹ ní kíkọ́ àtàwọn gbáǹkọ́gbù ẹ̀bùn oríire bíi rẹfrigirétọ̀ tv jẹnẹrétọ̀ microwave àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó yá jí má sùn kó tètè máa lọ sọ́fíìsì design bricks tó wà ní mtn building owó dí ọ̀yọ́. telephone zero nine zero three nine three seven five one one zero. ọ̀yọ́ mega gallon with design bricks àjọsọ àti àdéhùn bẹ́ẹ̀ o. jésù olùgbàlà fẹ́ ṣiṣẹ́ agbára gbogbo èèyàn tó yá o. ọlọ́run máa o. nínú ìsọjí alágbára tó máa ṣe fún ìránṣẹ́ senior prophet àbáyọ̀mí akíntayọ̀ jẹ́ bí oníṣẹ́ ńlá àkórí ìsọjí ìyanu olúwa gáf miracle látọjọ́ monday six di sunday twelve december láwùjọ ti máa ní ìbápàdé jésù oníṣẹ́ ìyanu lójúkorojú lábẹ́ ìfàmì òróró yàn primate doctor olùgbàdì adéyẹmí adébánjí ẹ̀rí ògo prophet joshua àdàbà prophetess bọ́láńlé àwòyẹmí prophetess sadi àdàbà shilo prophetess rasheeda tadé ọ̀ṣun pastor kọ́lá evangelist sunday oyèdíyì prophet olúfẹ́mi à àròjà senior prophet àbáyọ̀mí akẹ́tayọ̀ jẹ́bi oníṣẹ́ ńlá lólùgbàlejò aago mẹ́rin ìrọ̀lẹ́ la ó máa pàdé lójoojúmọ́ o. ní idc primary school fee araro junction ọjọ́ sunday twelve december aago mẹ́sàn-án òwúrọ̀ náà am la máa pàdé nínú ìjọ fc evangelical church of christ cns ararọ̀mí ìgbọ̀nà olúndẹ́rìà ararọ̀mí apẹtẹ ìbàdàn jésù oníṣẹ́ ìyanu dẹ́sẹ̀ dúró de gbogbo èèyàn ó yá ká lọ gba ẹ̀rí wa kọ́dún tó parí o káìsàn má ṣe wa kó má ṣe yẹn fún wa wò àmẹ́dá ò lè wa láìláì ṣe déédéé kan lágọ̀ọ́ ara ìdí nìyí tí iléeṣẹ́ health consult global consult tó jalagbàtà fáwọn iléeṣẹ́ tó ń fèsò igi egbò igi àtẹwébẹ̀ pòògùn nílẹ̀ yìí àti lókè òkun tó sì gbàṣẹ́ gbòǹtẹ̀ ìjọba fi ń pè wá láti wá fáyẹ̀wò ìmọ̀ràn àti ìtọ́ni níbi táwọn òdìní akọ́ṣẹ́mọṣẹ́ ò ti mọ mọ̀rúfẹ́ ìlera tí ń bóni kálukú fínra àtògùn tá a lè lò kojú ẹ̀ ọgbà bẹ́ẹ̀ nílé iṣẹ́ health consult oríṣiríṣi òògùn tó ti ní gbogbo èròjà tára nílò wà fún títà láti má gba ìsàn wọlé lágọ̀ọ́ ara tòró sàn ká d dènà àìsàn àjùkámọ̀ wá wòsàn kiri lọ. ilẹ̀kùn lè ṣe wa wà ní ṣíṣí sílẹ̀ lọ́jọ́ monday títí di sátidé látago mẹ́jọ àárọ̀ dago mẹ́fà àrọ̀lẹ̀. ọ̀pọ̀ àǹfààní ló wà nílé iṣẹ́ health concern kàṣíwá lálùkò shopping complex lẹ́gbẹ̀lẹ́ epo mrs nítòsí bishop phillips academy ìwó ìbàdàn àti ní stanbic bank building niger west area challenge ìbàdàn zero nine zero five thousand forty eight sixteen zero nine zero five thousand forty eight sixteen health concern global consult ilé ìlera rẹ ṣe pàtàkì wòlíì obìnrin àgbáyé ni ìyẹn prophetess olúwaníkẹ́ jẹtro tọ́lọ́run lò káàkiri gbogbo àgbáńlá ayé gbogbo àtàsìkò tá a wà yìí iṣẹ́ ńlá kan rán mi o iṣẹ́ náà rèé ẹ gbà kí ẹ gbàgbé wípé tọ́dún bá ti ń lọ sópin lẹ́mọ́ gbé ìsọjí alágbára ọlọ́jọ́ méje kalẹ̀ nínú ìjọ the rock of christ church international tọ́dún ìtutù wa wọlé dé wẹ́rẹ́ o pẹ̀lú àkórí i am that i am èmi ni tó jẹ́ èmi ni tí yóò kún fún ìwòsàn ìgbéga ìtúsílẹ̀ àṣeyọrí ìgbàlà tá a sì ti gbà wọ́n ránṣẹ́ ọlọ́run tó pọ̀ káàkiri láti darapọ̀ mọ́ wa láwọn bíi pa pásítọ̀ Yíwọlé pásítọ̀ Adébáyọ̀ Timothy ọmọ arúgbó ọjọ́ evangelist Oni Peter pẹ̀lú pásítọ̀ Adénúgà pásítọ̀ Lanre Blessing pásítọ̀ Dr Joshua Ọbaṣá tí ó sì mọ wáyé ní jókèfàdé ọjọ́ kọkànlá oṣù kejìlá ní ọdún tá a wà yìí ní dédé gbogbo aago márùn sago méjì àṣálẹ́ lójoojúmọ́ tó bá wá di ọjọ́ Sunday twelve láwọn àti àṣekágbá pẹ̀lú òdúpẹ́ ní dédé aago of Christ Church tó wà nílẹ̀ three Olabi Street ẹlẹ́gbẹ̀ẹ́ Olúyọ̀lé extension Ìbàdàn fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ zero zero two three three seven five jésù lolúwa. dashing through the snow in a one horse open sleigh. ẹ̀dá tuntun gbé ìgbé ayé tuntun nínú ọdún tuntun. Make your destination catch your destiny. Become a permanent resident in Canada. Láti wá fẹ̀mí ìmoore ọ̀sọ́lọ́run àti gbogbo ẹ̀yin oníbàárà wa. La ṣe ṣàgbékalẹ̀ end of the year promo níléeṣẹ́ online dynamics. Láti fún ọ láǹfààní kó lè wọlé sí èyíkéyìí orílẹ̀-èdè tó wù ọ́ nínú ọdún tuntun twenty Why not register for your visa process now for an eventful 2022 before December 17. Gbogbo ìrànwọ́ tó o nílò láti kàwé ṣiṣẹ́ kò sì tún gbé lórílẹ̀‐èdè Canada Europe tó fi mọ́ ìwé ìgbélùú pẹ̀lú àti ṣiṣẹ́ ní United Kingdom àti United States ló wà nílẹ̀ fún ọ ní Online Dynamics láfi ní kò forúkọ sílẹ̀ ní Online Dynamics kó tó di December seventeen ọdún yìí kó sì jẹ̀fà ìrẹsì àti chicken ọdún kàn sí Online Dynamics Limited lónìí lólùléeṣẹ́ wọn tó wà ní floor four Coco House Ìbàdàn tàbí lọ́fíìsì ọ̀rọ̀ lọ́mọ number twenty five Oyedoku Street Àgọ́wandé Òṣogbo Online Dynamics lóníkà ṣọdún ayọ̀ chop rice chop chicken ajá balẹ̀ ajá balẹ̀. pààrọ̀ wá gbèsàbí nam báyọ̀ nam jẹ́ abẹ́rẹ́ báyìí báyìí jẹ́ àṣẹwọ́ báyìí. ọ̀kan àkíyèsí pàtàkì a rí àwọn ilé ìfowópamọ́ kan tó jẹ́ pé lára àwọn security yín ó ní àpólò hmm. ẹ dákun ẹ bá sọ fún wọn wípé kí wọ́n máa lo ìgò kí wọ́n má bàa kó bá àwọn kọ itọ́ máa yín o àpólò yín tún ti dé ni. ẹ ẹ ní o ní bá mo ti dé báǹkì kan láàárọ̀ yìí tí mo rí i pé security wọn ó ní àpòlò ìsìn ní dákọ̀ agbègbè challenge. tọ alápòlò náà ni máa ń dá alápòlò mọ ọlọ́run ọba yín yanjú ẹ̀ nǹkan kan èyí tó tún jẹ́ kí tó yẹ kí a tún mójútó ìpè kan jáde láti agbègbè bolúwàjì wọ́n pé rògbòdìyàn kan bẹ́ẹ̀ lẹ̀ lágbègbè bẹ̀rùn àwa mọ bó wá ṣe jó òótọ́ sí. Si àmọ́ ẹni tó pè mí ó pè mí ní pé pé ó dáhùn lójú òun gan wà ń bẹ̀ báyìí pé wọ́n ṣáà ní kí sọ́jà kan kọ́ wá gbèjà àwọn kan wọ́n ṣáà yìnbọn pé ẹ̀mí sábà lọ pé wọ́n ṣáà ti gbé ẹni ọ̀hún lọ kinní kan kámọ̀bọ̀ kámọ̀bọ̀ kámọ̀bọ̀ báyìí ó páwọn èrò tiẹ̀ ti pọ̀ ẹ gbọ́ ẹ̀yin ará níbo ló wájí ẹ̀ ń bá wà ń bẹ̀ ẹ lè fi iṣẹ́ ṣọwọ́ sórí whatsapp nọ́mbà wa méjèèjì tẹ́ ẹ bá mọ̀ tẹ́lẹ̀ 0244 kí àwa ó fi mọ bẹ́ẹ̀ tó lọ ká fi mọ tí a jábọ̀ bẹ́ẹ̀ ni ẹ já mọ̀ àwọn tó jẹ́ òṣìṣẹ́ oníròyìn wa àwọn náà ti dira báyìí wọ́n ti ń lọ sí bolúwàjí ẹ cheun cheun bí ojú ọ̀nà ẹ jẹ́ á bẹ̀rẹ̀ no time to check time pẹ̀lú bí aago mẹ́sàn-án ṣe kọjá ìṣẹ́jú mẹ́rin lójú ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard fún tòní ni mo ti kọ́ fẹ́ ṣẹ̀yìn lọ́wọ́ èyí tó ń jà ràn-ìràn Omicron variant tí ó jẹ́ ẹ̀yà COVID-19 tí ó tún ń da ayé láàmú lásìkò yìí ò ní wọ́n kọ̀ròyìn lé lórí o wọ́n ní ilẹ̀ gẹ̀ẹ́sì the United Kingdom orílẹ̀-èdè Canada àwọn méjèèjì wọ́n ní wọn ò sùn wọn ò wo láti má jẹ́ kí àwọn èèyàn ó gbèrú wọn látẹ̀yìn pàápàá bí wọ́n ṣe ń funra sáwọn ọmọ Nàìjíríà lórí ti Omicron yìí àwọn aláṣẹ ilẹ̀ gẹ̀ẹ́sì the United Kingdom àti ìjọba Canada àná òde yìí ni wọ́n pé àwọn ti ń dí gbogbo àwọn àlàfo eléyìí tó lè mú kí Omicron variant ti ẹ̀yà COVID-19 kó tún rapálá wọ ìlú àwọn Dubai báyìí lọ ṣe ìrántí ṣe ìgbàgbé ṣe ìgbàgbé ṣe ìrántí pé lópin ọ̀sẹ̀ tá a lò tán lọ́hùn níjọba ilẹ̀ gẹ̀ẹ́sì kéde ń tiẹ̀ pé kíkélé ó gbé àwọn arìnrìn àjò ọmọ nàìjíríà láti ilẹ̀ yìí wá sí ilẹ̀ gẹ̀ẹ́sì torí pé wọ́n ti fi orílẹ̀-èdè wa nàìjíríà sórí oko àwọn orílẹ̀-èdè kòṣeédúówò red list tí wọ́n sì gbé kélé lé wa lẹ́yìn pé ká mọ̀ tí ń rìnrìn àjò wá sí orílẹ̀-èdè àwọn báyìí o fún nǹkan kan lórí nǹkan kan tàbí nǹkan kan tọ̀ kódà wọ́n ní àwọn aláṣẹ ilẹ̀ gẹ̀ẹ́sì ti ní gbogbo ìkọ̀wé béèrè fún ìwé ìrìnnà àti rìnrìn àjò visa applications tí àwọn èèyàn ń béèrè fún lọ sí ilẹ̀ gẹ̀ẹ́sì báyìí kí pínpínpín ó tiẹ̀ kọ́kọ́ pin mọ́ náà lórí ọ̀rọ̀ ti Omicron variant eléyìí tí tún dẹ́rù bayé lásìkò yìí o ìròyìn yẹn ó ní bákan náà lọ́mọ sórí lẹ́yìn ìyá ẹ̀ látọ̀dọ̀ àwọn aláṣẹ ilẹ̀ ti Canada àwọn aláṣẹ ilẹ̀ Canada ní látàsìkò yìí àwọn ò ní máa gba èsì covid nineteen. eléyìí tí a ti mọ̀ tẹ́lẹ̀ result yẹ̀ àwọn ò ní máa tẹ́wọ́ gbà lọ́wọ́ àwọn arìnrìn àjò ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn orílẹ̀-èdè mẹ́sàn-án míì tí wọ́n fúnra sí pé ó ṣeé ṣe kí wọ́n gbèrú àwọn látẹ̀yìn lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí yàtọ̀ sí nàìjíríà tí Canada náà ṣẹ́gi mọ́ lẹ́yìn àwọn orílẹ̀-èdè míì bẹ́ẹ̀ tọ́rọ̀ tún kàn láti rí Botswana Egypt orílẹ̀-èdè Eswatini Lesotho orílẹ̀-èdè Malawi Mozambique Namibia South Africa àti Zimbabwe àwọn tá a kà á lẹ́hún ní Canada ní bọ́ bá rí bákan náà ẹ padà wá lọ́jọ́ mi ọjọ́ re ìròyìn yẹn ó pọ̀ o àmọ́ ńgbà ó jẹ́ pé a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ abẹ̀bẹ̀sẹ̀ hmm. rẹ̀ náà sì ni ẹ̀ẹ́ka ẹ̀kúnrẹ́rẹ́ bẹ́ẹ̀ bá di ojú ìwé karùn-ún Vanguard fún tòró òní. tọ́ gbé nàm nàm gbé gbé. ọ̀rọ̀ covid náà tún rèé o tó bí omicron kalẹ̀ tó wá di nǹkan ìjàngbọ̀n wọ́n ní ìṣòwò bí ìjọba ilẹ̀ gẹ̀ẹ́sì wọ́n ṣe gbégi dá àti ìrìn àjò ọmọ orílẹ̀-èdè nàìjíríà sí ọ̀dọ̀ wọn fún àbẹ̀wò lásìkò tá a wà yìí àwọn ọ̀láyẹ tí ó bẹ̀rẹ̀ sí nírè o yóò kó bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa nàìjíríà yóò sì kó bá tiwọn náà àmọ́ ibi tó gbé kan àwa gbọ̀ngbọ̀ngbọ̀n òun ni pé à ń ṣe àyẹ̀wò lóòótọ́ bóyá tó àti bó ti yẹ ìyàlẹ́nu níjọba orílẹ̀-èdè nàìjíríà ló jẹ́ fún àwọn o láti lè rí i pé ìjọba ilẹ̀ gẹ̀ẹ́sì ó gbèrú ìgbésẹ̀ bẹ́ẹ̀ wọ́n láwọn ọkọ̀ bàálù méjì tó ń gbéra láti orílẹ̀-èdè wa nàìjíríà lọ sílùú London jù ní ojoojúmọ́ òun ni Virgin àti British Airways wọ́n ní àwọn airlines méjèèjì yìí ni ló ń sábà lọ jù láti orílẹ̀-èdè wa nàìjíríà sí London àlọ́ àtàbọ̀síre lójoojúmọ́ ó kéré tán èrò tí wọ́n ń gbé ó wà láàrin ọ̀tàlérúgba sí ọ̀ọ́dúnrún between two hundred and fifty to three hundred iná ni àwọn èrò tó ń gbé lójoojúmọ́ wọ́n ní ẹni bá sì gba tíkẹ́ẹ̀tì àlọ àtàbọ̀ mílíọ̀nù kan náírà gédégbé nu káwá rí i pé owó tó ń wọlé sásùnwọ̀n ìjọba orílẹ̀-èdè nàìjíríà láti bẹ̀ àti tí wọ́n fi ń gbé ilé ọ̀hún gangan owó ọ̀hún kò rí bẹ́ẹ̀ mọ́ ẹ kàṣà ìmọ̀ wípé àkóbá ti dé bá ètò ọrọ̀ ajé lábala tibẹ̀ nu ìjọba orílẹ̀-èdè nàìjíríà ní gbogbo àwọn ààtò tó nílò ń làwọn ti ṣe sílẹ̀ wípé lóòótọ́ o lánàá wọ́n ti rí i pé èèyàn mẹ́ta ni wọ́n sì rí fìdí rẹ̀ múlẹ̀ bó ti ní omicron ìyẹn ọmọ tí covid-19 bí kalẹ̀ lásìkò tá a wà yìí wọ́n ní síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ àásùn àwò ní ìjọba ilẹ̀ gẹ̀ẹ́sì ló tún wá bẹ́jọ́ lórí tó tún lọ gbé ìlú míì sí tí wọ́n tún lò báyìí wọ́n ní eléyìí ò lè sánmọ́ náà kí wọ́n rí i pé àyẹ̀wò tá à ń ṣe lọ́dọ̀ tiwa káwọn náà máa ṣe lọ́hùn kó má bàa ṣe ìdíwọ́ fún ètò ìrìn àjò àwọn èèyàn àwọn ẹlòmíì lọ fún ètò ọrọ̀ ajé àwọn ẹlòmíì lọ fún à ń lọ ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ àwọn ẹni wa tá a ti rí tipẹ́ wọ́n ní gbogbo àwọn ìláyẹ̀ wọ̀nyí kíjọba ilẹ̀ gẹ̀ẹ́sì kó tètè gbégbésẹ̀ lórí ẹ̀ láì fi àkókò játa ẹ lọ ojú ewé kínní ìwé ìròyìn ti The Nation àti Nigerian Tribune ibẹ̀ ló wà ìjọba ilẹ̀ gẹ̀ẹ́sì ìgbésẹ̀ tẹ́gbẹ́ òun kò tẹ̀wọ̀n tó. Hmm. ó yá o ẹjẹ́ kan fi ojú wo ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan ká sì mẹ́nu bá sétí gbọ́ tìyín tí wọ́n ṣe fún Buba Galadima lórí bí àwọn kan ṣe ń dábàá kí wọ́n bẹ̀rẹ̀ sí ní kéde ikọ̀ adìmọ́jẹni gbẹ́rù bandit kí wọ́n kéde wọn bí agbésùnmọ̀mí bàbá yìí ní ìfàókòṣòfò ni o òun ni ọ̀rọ̀ yìí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí òun náà ni àwọn èèyàn sọ pé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní kéde ikọ̀ adìmọ́jẹnigbẹ́rù tí a mọ̀ sí ikọ̀ agbébọn ti bandit kí wọ́n kéde wọn bíi agbésùmọ̀mí terrorist nígbàtí Sheikh Gumi tí yọmọ sọ̀rọ̀ ó ní àyífà ó kò ṣòfò òun náà ni láti pàṣẹ ìjọba wọn nígbà tún á bi bàbá Galadima pé ntí Sheikh Gumi sọ kílẹ̀ yín rí sí i bàbá ní ẹ wò ṣé ká mọ́ tàn yín ká mọ́ parọ́ fúnra wa gbogbo ọ̀nà ni mo fi lè sọ fún yín wípé ìfàókòsófo níjàre àìmọ́ ń tọ́kàn ni mọ́ kéde bandit bíi terrorist lórí èwo mbẹ̀ bàbá isa sọ̀rọ̀ lọ ilẹ̀ kún àmọ́ ìfọ̀rọ̀wánilẹ́nuwò láàrin ojú ìwé ọgbọ̀n sí ojú ìwé kọkànlélọ́gbọ̀n láàrin page thirty sí page thirty one Vanguard fún ti òórọ̀ òní ni wọ́n kọ̀ yẹn sí ẹ wá jẹ́ ní tipasẹ̀ bẹ́ẹ̀ lọ sí agbo òṣèlú ojú ìwé ìkẹsàn-án ìwé ìròyìn Vanguard ni mo ti fẹ́ ra yẹn kó níròyìn níbi tí èèkàn òṣèlú kan nílẹ̀ yìí tó ti fi ìgbà kan jẹ́ ààrẹ iléègbìmọ̀ asòfin àgbà senate president wa ń gbà kan tó sì jẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ ní orílẹ̀-èdè yìí ń gbà kan náà senator ayim pius ayim tó ti sọ̀rọ̀ lópin ọ̀sẹ̀ yìí pé àwọn èèyàn ti wá ń bá wọn o àwọn èèyàn ti wá ń bá wọn o láti máa kùn sí àwọn létí lórí àwọn nǹkan kan àtàwọn nǹkan kan àtàwọn nǹkan kan àmọ́ ńgbà tí wọ́n gba ẹ̀ka abánidọ́rẹ̀ẹ́ ìkànnì ayélujára Facebook page wọn lọ ntí ayim kọ síbẹ̀ rèé ó ní mo ṣèpàdé pọ̀ pẹ̀lú ààrẹ ìgbà kan lórílẹ̀‐èdè yìí Ibrahim Badamasi Babangida mo tún ṣèpàdé míì ní bòńkẹ́lẹ́pọ̀ pẹ̀lú ààrẹ ológun nígbà kan ní nàìjíríà tá a wáyé abdulsalami abubakar èmi lọ rèé kọ́ńsọ́ọ̀tì ni o lórí eh, bí àwọn èèyàn ṣe ń kùn sí mi létí pé kẹ́mi náà kí n tiẹ̀ díje dupò gẹ́gẹ́ bí ààrẹ náà lọ́dún 2023 kí òun ó lè gbé nàìjíríà lọ sí ilẹ̀ ìlérí tí a ti ń retí láti ọjọ́ yìí ó ní kẹ́ wo àwọn olórí méjèèjì tí èmi lọ rèé gbàmọ̀ràn àgbà lọ́dọ̀ wọn yìí orí wọn pé wọ́n sì ní ìrírí àti máa ṣe bọ̀ àgbà ló tóró ó lọ ọba ló tẹyìn erin fún ló jẹ́ kémi ọlọ́rìí bá wọn hmm. láti bù mu nínú omi ọgbọ́n wọn àti láti ní kí wọ́n tọ́ mi sọ́nà lórí táwọn èèyàn ń bi yìí Ah, ńgbà tí wọ́n kó ọ̀rọ̀ sílẹ̀ tí wọ́n bá mi sọ èyí tí ń jẹ́ òtítọ́ ọ̀rọ̀ àti ìmọ̀ràn àgbà ilẹ̀ kún ọ̀rọ̀ kọjá ọ̀rọ̀ pọ̀ nù ìwé kọ́bọ̀ o àmọ́ pẹ̀lú bó sì ṣe rí náà èmi náà sì ń wò ó lọ́kàn ara mi ní ìbámu pẹ̀lú ìmọ̀ràn àti ìtọ́ni tí wọ́n fún mi èmi náà ń wò pé mo sì ní nǹkan kan tó ṣẹ́kù nínú agbárí mi tí mo fẹ́ lò fún nàìjíríà kí nàìjíríà ó fi débi ìṣerere ẹ̀ ju báyìí lọ ọpọlọ ń bẹ lọ́dọ̀ tèmi náà ìrírí náà kò lóǹkà bẹ́ẹ̀ náà láti máa ṣe bọ̀ mi ò bàjẹ́ nígboro ayé bí nǹkan ṣe ń lọ yìí ẹ wò ó kínní kò tí máa ń dà la òwò ni mò ń consult lọ́wọ́ mo ti bá ibb sọ̀rọ̀ abdulsalami náà ti kàn sí mi a sì ti uh-huh. sọ̀rọ̀ ni ìròyìn yẹn ń sọ ojú ìwé kẹsàn-án Vanguard fún tòórọ̀ yìí. ọ̀dà ojú ewé kejìlélógún ìwé ìròyìn ti Nigerian Tribune èmi ò díje dupò ààrẹ o lọ́dún 2023 àmọ́ kinní kan tó bàjà wo lẹ̀ Nàìjíríà jẹ́ òun ni pé apá rẹ̀ ó gùn ju tán lọ. Mm orílẹ̀-èdè wa nàìjíríà nílò àtúntò láti lè mú kí orílẹ̀-èdè yìí sanmọ́nà kí ètò ìdàgbàsókè tó yá kánkán kó lè tè rẹ́sẹ̀ méjèèjì walẹ̀ ní kùsàkùsà ìkànkùgbó olóṣèlú kan lórílẹ̀-èdè wa nàìjíríà ń lọ sọ̀rọ̀ yìí jáde gómìnà aminu tambuwa ń lọ ṣe àlàyé ọ̀rọ̀ ìpè tọ̀ pẹ̀lú bí gbogbo nǹkan ṣe rí a gbọ́dọ̀ ṣe àtúntò orílẹ̀-èdè wa nàìjíríà kí ẹnikẹ́ni tí ó bá dé ipò ààrẹ lọ́dún 2023 kí iṣẹ́ rẹ̀ kó bàa lè tìyà kánkánkánkán káwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà lè mọ̀ pé wọ́n ṣiṣẹ́ gẹ́gẹ́ bí akọni nígbà tó bu ẹnu lu ọ̀rọ̀ ó ní òun gẹ́gẹ́ bí ẹnìkan òun náà fẹ́ díje dupò gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà lọ́dún 2023 wọ́n ní kété tó máa ń sọ̀kalẹ̀ nípínlẹ̀ Sokoto báyìí orí àpèrè ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lókùn tóun fẹ́ gùn òun sì ti ń ṣiṣẹ́ tọ̀ ń lòun ṣe jẹ́ kó di mímọ̀ ìpè tọ̀ lásìkò tá a wà yìí o ìgbésẹ̀ tá a gbọ́dọ̀ kọ́kọ́ gbé ṣáájú kí ètò òdìbò tó wọlé dé òun làtúntò lẹ̀ yìí tá a bá ti ṣàtúntò orílẹ̀-èdè wa Nàìjíríà àti díje dupò ààrẹ kọ́ ni e, jùjùjù ẹnikẹ́ni tó bẹ́ẹ̀ dé ipò ààrẹ ọ̀hún lọ́dún 2023 ń ó rò wípé apidán ni nítorí ìṣọwọ́ ṣiṣẹ́ rẹ̀ yóò lè yá kánkán lẹ́bàá àṣàlẹ̀ ń làwọn kan gbé ń sọ ọdún mọ́ ìpẹ́tọ̀ gbogbo àwọn adéyalọ nínú ẹgbẹ́ òṣèlú APC ẹ máa bọ̀ wálé o aṣáko padà wálé gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ di mímọ̀ láti ìpínlẹ̀ Èkó àwọn èèkàn kùgbò nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC kan ni wọ́n sọ ọdún mọ́ pé wọ́n ya lọ sínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP nígbà wọn lọ lọ́jọ́ ìsinmi Sunday wọ́n ní ohun tí àwọn ń gbọ́ hunuhunuhunuhunu àwọn rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ òkèèrè wọ́n ní kódà àwọn ikọ̀ kan tí wọ́n pè ní Lagos for Lagos tó sì jẹ́ pé àwọn ni wọ́n sábà máa ń sọ di mímọ̀ pé ibi lèkó ń lọ ibi tí wọ́n bá sì ti ń èkó ń lọ ibẹ̀ náà lèkó ń lọ àtàrà èkó àtolùdìbò gbogbo wọ́n ní bí àwọn Lagos for Lagos wọ́n ṣe wáá ju káàdì burúkú lẹ̀ fún ẹgbẹ́ òṣèlú APC pé tọ̀ àwọn ti tọ́sín lọ sínú ẹgbẹ́ òṣèlú PDP ńlọrọ̀ bá ń di ṣé hunuhunuhunuhunu tó ń bẹ́ẹ̀ lẹ̀ yóò sàn kí àwọn tètè parí rẹ̀ lójú ọgán ni wọ́n fi sọ ọdún mọ́ pé tọ̀ lábẹ́ ètò òṣèlú ìjọba àwarawa yìí àyè gbà yín o Lagos for Lagos àtàwọn ikọ̀ míì tí wọ́n bá ti ya kúrò ní ẹgbẹ́ òṣèlú APC ẹ ronúpìwàdà ẹ padà máa bọ̀ ilé nílé yín APC sì ráyè tiyín láti gbà yín sọ́dọ̀ ẹ lọ sí ojú ewé kejìlélógún ìwé ìròyìn ti Nigerian Tribune tó jáde lónìí. ẹni tí í ṣe olùrànlọ́wọ́ pàtàkì special assistant sí ààrẹ Muhammadu Buhari lórí ètò òṣèlú èyí hàn láti ọ́fíìsì igbákejì ààrẹ ọ̀gbẹ́ni Gambo Manzo òun náà ni ó ti ṣàlàyé pé ààrẹ Muhammadu Buhari wọ́n mọ̀ sí àwọn làmìlaka àkànṣe iṣẹ́ bíi ọgọ́ta ó ti ẹ̀túnlélọ́gọ́ta sí apá gúúsù ìlà oòrùn Nàìjíríà South West ó ní ẹ̀rí mọ́ jẹ́mi ìṣó sí làwọn àkànṣe iṣẹ́ kànrìnkànrìn tí à ń sọ yìí ẹ̀ ń bá dé àwọn ìpínlẹ̀ márùn-ún tí ń bẹ lápá gúúsù ìlà oòrùn Nàìjíríà South East wọ́n ó rí àwọn iṣẹ́ tí à ń sọ yìí níbẹ̀ ó ní ó ní í ṣe pẹ̀lú mímọ kọ́ afárá olókè àtònílẹ̀ líla ọ̀nà tọ́yọ̀ kò lùlù fọ́kọ̀ láti gbà àtàwọn nǹkan yẹn àtàwọn nǹkan yẹn ẹ jẹ́ n kúrò ńbẹ̀ kí n sún sí ọwọ́ ìsàlẹ̀ lójú ìwé kẹsàn-án Vanguard tí mo ṣe ń kà yìí wọ́n ní. Ni àfi bíi ìṣẹ̀lẹ̀ eléyìí tí ó ṣẹlẹ̀ ní inú bíbélì ṣe rántí ṣe gbàgbé ṣe gbàgbé ṣe rántí sí ọba Solomoni tó lọ́gbọ́n lówó lọ́rọ̀ lóye wọ́n ní bíi ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin níye àbàtẹ̀ seven hundred wives ní ẹni àwọn èèyàn tó fi ṣaya sínú ilé o ó sì ní àwọn abojúlùlù lẹ́gbẹ̀ẹ́ ògiri bíi ọ̀ọ́dúnrún níye three hundred concubines ẹnìkan mọ̀ wò pé ah kí leléyìí ní í ṣe pẹ̀lú ròyìn àǹtí Vanguard kọ lèmi ń kà o wọ́n ní bẹ́ẹ̀ náà ni ńgbà tí Solomoni pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ìyàwó eh, seven hundred àti ọ̀ọ́dúnrún àlè three hundred tí ó wá lọ́lá lọ́rọ̀ ní gbogbo nǹkan tí èèyàn fi ń sọ̀rọ̀ láyé wọn ló wẹ̀yìn wò ó ní asán nínú asán ìmúlẹ̀mófo ní ohun gbogbo tí ẹ̀dá ní ní ayé yìí wọ́n ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ làṣàmọ̀ tí ń jáde lẹ́nu sẹ́nẹ́tọ̀ Orji Uzor Kalu tó ti fi ìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Abia nígbà tí ó ń ṣe àjọ̀dún ọdún kejì tí wọ́n yọ̀ǹda ẹ̀ kú inú gálágolo ìjọba wọ́n ní Kalu ló gbé igbá ọpẹ́ re ilé ìjọsìn kan nígbà tí ọ̀rọ̀ sì kàn lẹ́yìn tí wọ́n jùrù ọpẹ́ tí wọ́n jó dáadáa tán tí ọ̀rọ̀ kan ó ní àbí ẹ̀rí òun bí ó ní ìrírí ayé ò ní tìyàn ṣá kó tìyàn pa hmm. ọgbọ́n ni ó fi kọ́ yàn ó ní tí ojú òun rí ní kùjé ọgbà ẹ̀wọ̀n kùjé ńgbà náà òun ní lọ lọ́ọ̀kan yìí ó ní fódìdí ọdún méjì tí wọ́n gba òmìnira lọ́wọ́ òun ilé ayé ṣamálámálá sí òun ilé ayé ò wá ní ìtumọ̀ kankan mọ́ ó ní sẹ́ẹ̀rí oṣù mẹ́fà àkọ́kọ́ tí òun kọ́kọ́ débẹ̀ òun kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ronú lọ́nà míì tí òun kì í gbà ronú òun bẹ̀rẹ̀ sí ní rí nǹkan nílànà míì tóun kì í rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ó ní bí ìbá ṣe ọlọ́run tó gba Jósẹ́fù kúrò nínú ọgbà ẹ̀wọ̀n bí ìbá ṣe ọlọ́run tó yọ Dáníẹ́lì kúrò nínú ihò kìnìún tó padà yọ òun náà nínú gálágolo ìjọba ó ní kẹ̀sì mọ́ wò ń tóun ò ṣẹ̀lẹ̀ lórí hmm. ẹ̀ṣẹ̀ tóun ò mọ́wọ́ tóun ò mẹsẹ̀ tí òun ò mọ bó ṣe jẹ ni wọn kà sí òun ní gògóńgò tó sì sún òun dé ẹ̀wọ̀n ó ní àmọ́ ọlọ́run wà o ọlọ́run wà o ó sọ̀rọ̀ o ó ní tipẹ́tipẹ́ kóun tó di ọmọ ẹgbẹ́ PDP nígbà kan ìgbà kan nígbà kan ìgbà kan lòun ti lówó òun lọ́wọ́ ọ̀rọ̀ ajíwó nínú ìjọba ṣe á di gbogbo ohun tí ó tún súnni dé ẹ̀wọ̀n ó ní àmọ́ òun mọ̀ pé ọlọ́run tọ́ran Jósẹ́fù rè ọgbà ẹ̀wọ̀n ó dìídì ní nǹkan kan tó fẹ́ fàyọnu ayé ẹ̀ ọlọ́run ìkan náà ló rán òun re kùjé níbi tí wọ́n ju òun sí nígbà náà ó ní ah àwọn ẹ̀sùn bíi mọ́kàndínlógójì thirty nine charges nínú mọ́kàndínlógójì tí wọ́n kà sí ọlọ́run ní wọ́n sì pé òun jẹ̀bi ẹ̀ náà ah! ó ní ẹ̀sìn máa wò ó kóun ó tó kú òun náà fàpẹẹrẹ ọlọ́run sílẹ̀ òun ṣe wá sí ọlọ́run ságbègbè bẹ̀rùn kóhun tó kònú gbàgede tíjọba ju òun sí ìròyìn ẹ̀ pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ gan mọ̀kànká díẹ̀ ńbẹ̀ ìrìn àjò òun ré ọgbà ẹ̀wọ̀n nígbà náà ọkọ̀ ẹ̀jẹ̀gbẹ́ òun ti wá débẹ̀ òun ti padà sílé òun rí i pé asán bá ń sá láyé hmm. ayé ò nítumọ̀ kan pín bíi ti wulẹ̀ ọmọ ọjì kálu òun ló sọ ilé ìbòde. ẹni lọ ló bọ̀ àkòrí kan rèé ká tó kọjá lọ sí ojú ọjà ẹgbẹ́ òṣèlú abga ó ní sẹ́rí Ṣàsọ́lúdò tó wọlé sọ gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Anambra ìgìgé ṣe àtìlẹ́yìn fún ó ṣàtìlẹ́yìn wá látinú ẹgbẹ́ òṣèlú APC wá sínú ẹgbẹ́ òṣèlú abga nǹkan kí sẹ́sẹ̀ ràgó ẹja lọ sójú ọjà náà nígbà tá a bá padà dé látójú ọjà ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ẹ ajá balẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀. don't ọlọ́run ìpè wòlíì samuel káyọ̀dé abíára tìjọ cac àgbàlá ìtura kárí ayé ń pè wá tí àjọ̀dún jésù tọdún yìí àkòrí ni ìjọba rẹ̀ pẹ̀lú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé monday december six títí wọ sunday december twelve ní olú ìyá àjọ cac àgbàlá ìtura ìlú àlàáfíà ọlọ́dẹ ní ìfẹ̀rọ ní ìlú ìbàdàn ni yóò ti wáyé ọjọ́ monday december six ni a ó ṣíde pẹ̀lú ìsọjí ìrọ̀lẹ́ látago márùn-ún sí mẹ́jọ alẹ́ gbọmọgbọmọ ní ìpàdé àdúrà láàárọ̀ ọ̀sán ìsọjí ìrọ̀lẹ́ àti ìṣòru lójoojúmọ́ ọjọ́ sunday december twelve ní ìsìn ìdúpẹ́ festival ministering pastor isaac abiara pastor matthew ashimolowo bishop wale òkè prophet funṣu akande reverend mrs funke adejumo prophetess esther ajayi prophet Ezekiah oladeji CSC general evangelist pastor esu oladele CSC president bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé monday december six títí wọ sunday december twelve olùgbàlejò àgbà ní prophet dr samuel kayode àtìlẹ́jẹ̀ evangelist grace abiara prophet and evangelist worldwide jésù lolúwa òun ti gbára ọ̀tún ó tún ti fagbára kágbára yé yeah. Adam's Desire Adam's Desire yé yeah. amárale kókókókó. Adams Desire ó tún dé kókókó bí ọ̀tá. Ìlọ́po ìlọ́po agbára lóògùn Adams Desire bá dé lọ́wọ́ yìí. Fún gbogbo ọkùnrin láti kójú òṣùwọ̀n. Hmm. Odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò ó. Kẹ́ lè ríṣẹ́ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n ṣá o. Ó ti lágbára ju ti tẹ́lẹ̀ lọ sà. Bó ti wá kún fún agbára. Bẹ́ẹ̀ náà ni ìrísí rẹ̀ ti yàtọ̀. Odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò ó. Ó ti wà káàkiri ilé ìtajà oògùn òyìnbó. Jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Oògùn Adams Desire orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n ti pòó pọ̀ tí wọ́n gbé e jáde. Ilé-iṣẹ́ Silken Limited Nature's Field ló ń pin tó ń tà àjọ nafdac ti jàn lóhùn tẹ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹlẹ́gbẹ̀ sórí àwọn nọ́mbà yìí zero eight zero three five five nine four zero eight four tàbí zero eight zero seven five zero nine one zero two zero. ó yẹ ṣàwọ́ pẹ́ tí ogun ti ń jọba nínú ayé rẹ̀ o ti pẹ́ tẹ̀sù ti ń jọba pẹ̀lú àrékérekè rẹ̀ o tó gẹ́ ìjọba wọn dópin torí ọba àwọn ọba fẹ́ gbàsàkóso ọkọ̀ ayé rẹ̀ àìrí náà àìrí ló máa dópin jésù lọ́ba náà wàá ké pé nínú ìpàdé òpin ọdún rẹ kọjá bọ́sọ́dún tuntun ọlọ́dọọdún ní CAC orí òkè ìkòyí èrò ọmọ village ìkòyí ìpínlẹ̀ ọ̀ṣun pẹ̀lú àkòrí oúnjọba irain ọlọ́run ìjọ apọ́sítẹ́lì kristi pẹ̀lú ìpè àwọn wòlíì tí náà mímọ́ ń jò àìlórí wọn ló ti wà níṣẹ́pẹ́ ìjọba òkùnkùn tó ń dàṣẹ́dá r bẹ láàmú yóò jáde lọ́gán. bẹ̀rẹ̀ lọ́jọ́ friday ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún twenty twenty one sí ọjọ́ friday ọjọ́ keje oṣù kínní ọdún twenty twenty two. ìpàdé àdúrà ìbùkún òpin ọdún àti ìfìrìn àjò ẹni lé olúwa lọ́wọ́ fún ọdún tuntun. ìpàdé àdúrà tọ̀sán tòru ni o. aago mọ́kànlá àárọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ àti aago mọ́kànlá alẹ́ sí mẹ́rin ìdájí. pásítọ̀ ihò alálàdé alága ìgbìmọ̀ orí òkè èkó yìí. prọfẹtẹ sikayo olúbóyè ọládèjì cac general evangelist worldwide ń bọ̀. pásítọ̀ ẹ̀sùn president cac worldwide jésù yóò jọba lórí ogun rẹ ìwọ ni kò mọ́ fìdí mọ́lé. ọdún dé kérésìmesì màríà bímọ àbí jésù sí bẹ́tílẹ́hẹ́mù. bọ́dún bá dé ó yẹ ká múnú àwọn èwe wa dùn káyọ̀ wọn ó lè kún nígbà tá a bá fún wọn ní nǹkan àjọ̀dún kọ́dún ó lè dùn fáwọn èwe wa ni ìdí nìyí tó yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ èèyàn yìí Abímbọ́lá Adékànbí ó ṣeun ṣeun o fún àgbékalẹ̀ Ìbàràpá Christmas party àkọ́kọ́ ru rẹ̀ tí ó wáyé lágbègbè Ìbàràpá tá a ṣe fáwọn èwe wa èèyàn yìí náà ló tó nǹkan yìí ṣe bàbá kérésì ó wà níkàlẹ̀ láti múnú àwọn èwe wa dùn pẹ̀lú ọ̀pọ̀ òjọ̀kọ̀ bítíbitì ẹ̀bùn tí wọ́n máa gbà lọ́wọ́ bàbá kérésì wọ́n jò wọ́n yọ̀ níbi àríyá ọdún kérésìmesì ni tí Abímbọ́lá Adékànbí èèyàn yìí gbé kalẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ NTA Ìbàdàn pamadex royal garden láti ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ keje oṣù yìí láṣẹ o ìlú ìdèrè láṣẹ gẹ̀rẹ̀ sí ní Ìbàràpá central central local government fàyè yọdún kérésìmesì nítorí àwọn èwe wa èèyàn yìí abímbọ́lá adékànbí ló ní ẹ má gbẹ́yìn o níbi nǹkan yìí nítorí àwọn ọmọ yìí. emmanuel olùgbàlà wa jésù kristi agbára gbọ́dọ̀ yí o. agbára gbọ́dọ̀ yí o. gbogbo ènìyàn àkókò tó ti tó fún ìpàdé àdúrà èrè ìbùkún àfẹ̀mọ́júmọ́ ní CAC international worship center ìfẹ́ olúwàtẹ̀dọ́ olúwo area ẹgbẹ́dá ìbàdàn wẹ́ẹ̀sì kọkànlélógún kọkànlélógún ló ń wáyé wẹ́ẹ̀sì tó ń bọ̀ yìí ni mi ò tún kò láago márùn sí mẹ́jọ àárọ̀ CAC evangelical outreach lóṣù onígbàwọ́ ẹ̀ wòlíì tó ráàánú ìgbègbà wòlíì ẹ̀sìnkáyàwó ọ̀ládèjì ajínrere àgbà ìjọ àpọ́sẹ̀lì kristi lágbàáyé yóò ṣáájú ikọ̀ àwọn olúwa tó kù nínú àdúrà tó gbóná janjan tí iṣẹ́ gbogbo ogun àtọ̀rọ̀ ọlọ́run tó yè kooro títún ayé ẹni ṣe orí ẹ̀mí tí ń fọwọ́lọ́sọ̀kalẹ̀ fún iṣẹ́ ní gbẹ̀yìn ìwọ ni kó tètè múra wá foríkóre èrè ìbùkún àfẹ̀mọ́júmọ́ nínú àdúrà ní wẹ́ẹ̀sì tó ń bọ̀ yìí ní CAC international worship center ìfẹ́ olúwàtẹ̀dọ́ olúwo area ẹgbẹ́dá ìbàdàn gbogbo ẹni tó ń wojú ọlọ́run fún ọmọ ẹni tó fẹ́ dá sí ọlọ́run lórí iṣẹ́ okòwò ẹbí ìlera àtìgbàlà nínú jésù torí yín ni ó ẹ gbọ́dọ̀ gbẹ̀yìn olùṣọ́àgùtàn iyọ̀ ọ̀dẹ́jọbí alábòjútó àgbà ìjọ CAC àti olùṣọ́àgùtàn ẹ̀sùn ọ̀ládélé ààrẹ CAC lágbàáyé náà wà ń kalẹ̀ láti international worship center ìfẹ́ olúwàtẹ̀dọ́ olúwo area ẹgbẹ́dá ìbàdàn wẹ́ẹ̀sì tó ń bọ̀ yìí Jọ́ọ̀tì lọ lágbára jù. ẹ jẹ́ ká lọ fún ìgbádùn kájàyé rúra. pẹ̀lú wòlíì àgbà ayọ̀ ajẹ́wọlé wòlíì àgbà mc nineties pẹ̀lú mc slay wọ́n ti ṣe tán kingsline travels and tours nílé iṣẹ́ tá a pẹ̀lú ìrọ̀rùn. Oh. <laughs> seven days mega european tour tá a ti máa jẹ ìgbádùn falala falala nípasẹ̀ iléeṣẹ́ alálùbáríkà yẹn kingsline travels and tours gbogbo àwọn ìrìn àjò afẹ́ tá a ti rìn tẹ́lẹ̀ ìrọ̀rùn ni pẹ̀lú owó péréte àti ìfọ̀kànbalẹ̀ ó yẹ ìjẹ́ kájọ rìnrìn àjò fún european tour tọdún yìí pẹ̀lú àwọn gbajúgbajà adẹ́rìn-pòṣónú láwọn bíi ayọ̀ ajẹ́wọlé wòlíì àgbà mc mc s tó fi mọ́ mc slim láti ṣẹ̀rí ọ̀rọ̀ ẹ kàn sí gbogbo social media platform tó jẹ́ tàwọn comedian wọ̀nyí òun tẹ̀ bá wá fẹ́ mọ̀ nípa seven days mega european tour ẹ lè kàn Office kings fly tó wà ní ten eighteen and nineteen doka plaza lẹ́gbẹ̀ẹ́ polaris bank oríta challenge ìbàdàn tàbí branch office latmall building new garage abẹ́òkúta road àpáta ìbàdàn zero nine zero six one one zero zero zero five two whatsapp zero eight zero eight six eight five six eight six eight gbogbo àlàkalẹ̀ àti òfin covid látẹ̀lé o december ọdún yìí la máa lọ ó máa lóyin lá ládùn. jésù yóò fara ò fara yé o. iná agbára ìyìnrere pọ́nbélé bíi tìgbani sì ń jò síbẹ̀. ìwọ ni o sọ́ra fún ìyìnrere àwọn alágàbàgebè. ìsọjí àgbà ìyanu ọlọ́jọ́ mẹ́fà olóṣù mẹ́tamẹ́ta ni tó máa ń wáyé lórí òkè òmìnira odòlélẹ́wẹ́ ń bàdàn. òmìnira tó ti kọ́ monday ọjọ́ kẹfà títí di sátidé ọjọ́ kọkànlá oṣù kejìlá ọdún twenty twenty one tá a wà yìí sọ́ra fún ìyìnrere àgàbàgebè lápá kò rí ẹ̀. lórí òkè yìí ọlọ́run ṣetán ìgbédìde àtòkè wá fún ọ̀nà àbáyọ tí ò lékejì gbajúgbajà ìrẹsì ọlọ́run àgbáyé ní bọ̀ nbẹ bishop ìdòwú animasaun evangelist joshua olóyèdè reverend t.o. aluko reverend j johnson evangelist mrs dasola akípẹ̀lú pastor káyọ̀dé ìgbìnlọ́lá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ lórí ẹ̀mí ni ó máa ṣiṣẹ́ ìránṣẹ́ nbẹ lórí òkè òmìnira tó wà ní dstv roundabout akala expressway nìbàdàn bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án òwúrọ̀ sí aago kan àbọ̀ ọ̀sán lọ́jọ́ kọ̀ọ̀kan màmá wa evangelist mrs modúpẹ́ olóyèdè màmá ògo lólùgbàlejò àgbà fún àlàyé sí zero eight one six eight one three one five seven six six. bí iná agbára ìrẹsẹ̀ ṣèyanu nígbà ni ó tún fẹ́ ṣe bẹ́ẹ̀ lákọ̀tún. o gbọ́dọ̀ mí ì sí ẹ̀ managers management alhaji lamidi mukaila auxiliary chairman disciplinary committee ọ̀yọ́ state park managers lónìí ẹ̀mí ò láàrọ̀ ẹni tó bá mórí délé ló mọ̀kọ́ wà ẹ̀yin awakọ̀ micra bus onímàrúwà tọlọ́kadà ẹ rọra máa ṣe lójú òpópónà nítorí tó bá di wò ó ojú àpá ò ní jojú ara ẹ ṣe àtúnṣe àwọn ohun ìrìnsẹ̀ tẹ̀ fi ń kérò kíná ojú rẹ̀ ó mọ́lẹ̀ gaara má overtake lọ́nà àìtọ́ kó o má bàa fi mú kàtà òfin àwọn ikọ̀ park managers task force yóò bọ́ sí ìgboro láti máa mú àwọn awakọ̀ èrò ọlọ́kadà àti onímárúwá tó bá wàwàkuwà bẹ̀rẹ̀ látọjọ́ ajé ọjọ́ karùn-ún oṣù kejìlá ọdún yìí ìwọ tí ọkọ̀ ọ̀kadà tàbí márúwá rẹ ò bá ní plate number ó yàtọ̀ sáwọn ajínigbé bí ọwọ́ bá gbà ọ́ ó jò làǹbà lábẹ́ òfin ẹ jẹ́ ká yàgò fún eré àsápajúdé lójú pópó ká sì ṣe àtúnṣe sí àwọn ọkọ̀ tá a fi rìn lópòpónà Alhaji Lamidi Mukaila aka auxiliary chairman Ọ̀yọ́ State Motor Park Disciplinary Committee ló ń ṣe ládùúrà pé gbogbo wa la ó mórí délé. ọdún ayé mọ́ fún gbogbo wa. bóyá lẹ́mu pé value paint wà sẹ́pẹ́sẹ́pẹ́ àmọ́ pé value paint wà sẹ́pẹ́sẹ́pẹ́ ṣẹ́ tí mo pélé oríṣiríṣi lọ́dọ̀ value paint àmọ́ pélé oríṣiríṣi lọ́dọ̀ value paint value paint satin flex pẹ̀lú àwọn pé value paint wà sẹ́pẹ́sẹ́pẹ́ bóyá lẹ́mu evalupé ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ àmọ́ evalupé ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ ṣé ti mọ̀ pé quality ọ̀dà valupé àmọ́ evalupé ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ láti mọ̀ mi ẹran ti valupé dẹ̀ bá kan lé tán àmọ́ evalupé ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ valupé get evalupé ọ̀dọ́ mọ́ni àmọ́ evalupé sí wọn sórí àrùn. zero seven zero three zero seven seven nine three zero seven. balùwẹ̀ ní sọ́jọ́. wájú wájú wájú wájú. máa gbọ́ bó tún ṣe ń kọ́ lálákùn lálákùn rere nílẹ̀ títí kílẹ̀ gbígbéré lẹ̀ dọ̀dọ̀ ajá balẹ̀ latest record orin doctor ọláyínká joel ayéfẹ́lẹ́ ọjà mon tọ́tẹ̀ yìí galagaju àlùjọ inú ẹ̀ apata pété manifestation làkọ́lé ẹ̀ ó tún gbọ́nà ara yọ ayéfẹ́lẹ́ ó tún yá láwùdà. ojoojúmọ́ mi òun ò dín ní ènìyàn jáde nínú àgọ́ àwa máa ń bí ẹ àkàkà tó ní manifestation ọ̀túnba ọ̀túnba ọ̀túnba. manifestation àkókò olùkọ́ orin ọ̀rọ̀ ọ̀pọ̀tọ́ yóò bá bá àwọn ilẹ̀kẹ̀ èdè àti gbẹ̀ngbẹ̀nẹ̀ kí àlùjọ latest record ayé fẹ́lẹ́ ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ from the stable of Aloy production international tó bá jáde ìmọ̀ <laughs> àmì tètè tètè watch out mo fẹ́ ṣàdúrà kan o kẹ́ṣà máa ṣàmìṣẹ́ kẹ́ṣà máa ṣàmìlọ wàhálì bá ti ṣe wàhálì bá ti ṣe wàhálà ọ̀nà gbogbo ìjàmbá òbí ẹgbẹ́ ọmọ kò ní kú fún ẹ. Rio tonic atẹ́jẹ́ ṣe o ó fara lókun ìlera àgbẹ̀bára àìsàn ò lè ráyè wọlé tó bá lo Rio tonic bẹ́ẹ̀ni ẹ̀ẹ́dẹ̀ kan fáàmì ṣe ti gbọ́ kàkà kó rẹ̀ ọmú rẹ̀ rodò afárá lókun bẹ́ẹ̀ni ni rio tonic èròjà tó kọ lágbàtà wà nínú rẹ̀ tó ń ṣara lóore. rio tonic jẹ́jẹ́ ló gbé jáde rio tonic real tonic hundred percent natural yenkem international ló ṣe organic remedies ló ń distribute ẹ̀ jákèjádò nàìjíríà ó ti wà láwọn ilé ìtajà oògùn chemist àti pharmacy stores lágbègbè rẹ àǹfààní wà tẹ́ bá fẹ́ ra pálí méjì mẹ́ta real tonic abẹ́ fẹ́ di alágbàtà ẹ̀ ẹ pé yenkem ìbàdàn office manager lórí aago zero nine one three seven six seven six one seven six tàbí zero nine zero six one four seven four seven seven seven real tonic kò ṣe é mà ní atẹ́jẹsí ìṣògùn ni ẹgbà bẹ́ẹ̀. freedom festival twenty twenty one. Christian Assembly Bible Church International Miracle Ministries gbé ìpàdé ẹlẹ́ẹ̀kan lọ́dún kalẹ̀ tá a pè ní Freedom Festival twenty twenty one ọmọ aráyé kì í rí ẹni tí ò sí lómìnira ìdí nìyí tó fi gbọ́dọ̀ gbẹ̀yìn nínú ìṣòro ọlọ́jọ́ mẹ́ta yìí pẹ̀lú àkòrí open heaven ọ̀run tó ṣí bẹ̀rẹ̀ lọ́jọ́ Wednesday ọjọ́ kẹjọ Thursday ọjọ́ kẹsàn-án the Friday ọjọ́ kẹwàá ọjọ́ Sunday ọjọ́ kejìlá òní ìsìndúpẹ́ nínú oṣù kejìlá ní gbogbo ẹ̀ ní Christian Assembly Bible Church International Miracle Ministries number twenty. 24 four apostle joseph ayọ̀ lamadesina estate along ọlọ́nṣogbo àkànná road ìbàdàn ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run olúwa yóò lò wòlíì taiwo àti kẹ́hìndé ọ̀la pastor engineer clement adéláwọ̀ ni assembly pastor reverend dr john adeniran apostle faithman obangboye àwọn olórin ẹ̀mí tolúwani sings lady evangelist fọláṣadé taiwo cabc international choir prophet dr ìsíkèlè olúfẹ́mi adépọ̀jù ni ó gba gbogbo èèyàn lálejò ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí oh eight one sixty thirteen seventeen sixty one jésù ń retí rẹ̀ o. ajá balẹ̀ ajá balẹ̀. àdúpẹ́. tọ ẹ̀yin kọ́ yìí. ẹ cheun cheun bí ojú ọ̀nẹ̀. ibi ọ̀rọ̀ ti Lagos for Lagos ló tún. ó ti ka yín. mo ti gbé e tí wọ́n láwọn fẹ́ gbé àwọn ti gbé kẹ̀kẹ́ àwọn kò ní PDP lọ kò ní APC lọ sí APC from APC to PDP báwọn fẹ́ lọ ṣàtìlẹ́yìn fún PDP láti wọlé lẹ́kọ̀ọ́ twenty twenty three. tó Tribune ṣe gbé ní Vanguard gbé bẹ́ẹ̀ni ìjà tẹ̀síwájú. all right ní ojú ewé kejìlélógún ìwé ìròyìn ti Nigerian Tribune ìròyìn tó wà ń bẹ̀ á jàn mọ́ra wọn pẹ̀lú èyí tó wà nísàlẹ̀ rẹ̀ lójú ewé kẹtàléní ogún náà ni àkọ́kọ́ rẹ̀ o wọ́n ní bàbá ẹni tó ti fi ìgbà kan àná rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ògùn olóyè Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà ń ló ti sọ mọ́ ẹ pé ààrẹ Muhammadu Buhari ṣe rí ibi tí àwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin àgbà tò sí ń gẹ́lẹ́ ń làwọn náà tò sí lórí ká máa dìbò gbangba làṣáta fún ètò ìdìbò abẹ́nú láti fọmọ oyè kalẹ̀ wọ́n ní tẹ́ ẹ bá wò ó re dáa náà ẹ rí i pé àmọ̀ràn òun yìí yóò bá yín re nítorí bá méjì kọ́ torí pé irú àǹfààní ètò ìdìbò gbangba làṣáta yìí ilẹ̀ yìí náà fi wọlé sọ bí elékùọ́ nígbà tí ẹ lọ dìbò abẹ́nú ń ló sì mú kí nǹkan ṣẹnu re lásìkò tá a wà yìí àkókò tí bàbá sọ̀rọ̀ bàbá ò sọ̀rọ̀ ńlẹ̀ yìí o nígbà tí àwọn èèkàn kùgbò èèkàn kùgbò tí wọ́n lọ ṣe àbẹ̀wò ẹ̀ ńbẹ̀ òun sí bàbá bàbá tí wọ́n lọ sí ìlú London fún ìtọ́jú lórí ti orúkún tí baba fi pa ibẹ̀ ìní baba ti fi iṣẹ́ ọ̀hún rán pé kí ààrẹ Muhammadu Buhari kó dákun dábọ̀ o kó ṣiṣẹ́ tọ̀ lára àwọn èèkàn olóṣèlú tí wọ́n lọ kí baba lágbérí aṣòfin Solomon Adéọlá ti ẹgbẹ́ òṣèlú APC láti ìwọ̀ oòrùn Èkó aṣòfin Kashim Shettima APC láti Borno Central aṣòfin Isa Jubri APC láti Kogi East Senator Michael Nnachi ti PDP láti Ebonyi South Senator Ayo Akinyelure ti ẹgbẹ́ òṣèlú PDP láti Ondo Central Senator Gasson Basi PDP láti Cross River ní South Senator Yusuf Abubakar Yusuf láti Taraba APC Central wọ́n ní gbogbo wọn báwọn báwọn báwọn wọ́n pọ̀ tí wọ́n lọ ṣe àbẹ̀wò ẹ̀ńlẹ́ńbẹ̀ wọn sí abáni àmọ́ akarúkọ àwọn aṣòfin ń lọ yọ gba ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́jú ẹ lọ ìkànsíra ẹni ti pa o káàkiri àwọn ibìkan ní Nàìjíríà. Hmm àjọ tí wọ́n ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn àti ìjíhìnṣẹ́ ìríjú ẹni tó ń ti ìdúródédé àwùjọ àjọ serap ni wọ́n ti lọ sí ilé ẹjọ́ tí wọ́n sì sọ fún ilé ẹjọ́ pé kí ilé ẹjọ́ gbé àṣẹ kélégbé kan kalẹ̀ fún ààrẹ Muhammadu Buhari àti mínísítà tó ń rí sí ètò ìkànsíra ẹni nílẹ̀ yìí Isa Pantami pé kí wọ́n má lo ìlànà tí ò bófin mu fi gbégi lé ojú òpó ìkànsíra ẹni ẹ̀yìn àwọn telecommunication networks láwọn apá àbìkan ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní wọ́n tún gbé àjọ ncc tó ń ṣe kò kárí ètò ìkànsíra ẹni nigerian communications commission wọ́n tún gbà wọ́n náà rí ilé ẹjọ́ ẹjọ́ ọ̀hún ní gbígbọ́ òun náà ni wọ́n fi sí iyàrá ìgbẹ́jọ́ kẹrin court four ti ilé ẹjọ́ gíga kan tí ń bẹ ní orílẹ̀-èdè wa nàìjíríà lábẹ́ onídàájọ́ ahmed mohammed fún gbígbọ́ rẹ̀ ìròyìn yẹn pọ̀ mọ́kànmú bí ń ti ń bẹ̀ ni torí yín ni o lẹ́gbẹ̀ẹ́ ni mo ti aríròyìn míì níbi tí ẹgbẹ́ PDP ti fọnmú mọ́ APC lọ́wọ́ lẹ́kìtì ètò ìdìbò sáwọn ìjọba ìbílẹ̀ lẹ́kìtì ẹgbẹ́ APC ẹgbẹ́ APC ẹgbẹ́ ọlọ́wọ̀ fi ọwọ́ gbá gbogbo ìbò sápá ọ̀dọ̀ wọn ni ni PDP alábùradà ni wọ́n bá fọnmú o ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ̀ APC ẹ̀ka ti ìpínlẹ̀ Èkìtì wọ́n ní gbogbo àwọn ààyè ìjọba ìbílẹ̀ márùndínlógójì eléyìí tí ń bẹ ní ìpínlẹ̀ ọ̀hún ni wọ́n ti gbá sí apá ọ̀dọ̀ wọn nínú ètò ìdìbò ìjọba ìbílẹ̀ tó wáyé kódà gbogbo àwọn ààyè ìdídìbò sí ipò kánsílọ̀ wọ́n ní gbogbo ẹ̀ ní wọ́n kó APC palẹ̀ gbogbo ẹ̀ mọ́ ni ọjọ́ àbámẹ́ta tọ́lọ lọ́hùn ni wọ́n ṣètò ìdìbò ìjọba àbílẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì àmọ́ tó jẹ́ pé ẹgbẹ́ PDP ò rí nǹkan kan mú dàbí alára láwọn ìjọba ìbílẹ̀ bíi mọ́kàndínní tó jẹ́ ìjọba ìbílẹ̀ onídàgbàsókè local council development areas àtàwọn ìjọba ìbílẹ̀ mẹ́rìndínní ogún tààrà tó jẹ́ LG lọ́hùn-ún nígbàtí ẹgbẹ́ People's Democratic Party ọmọ sọ̀rọ̀ wọ́n ní àwa tiẹ̀ ti dẹ́yẹ àwa tiẹ̀ ti dẹ́yẹ sí ìbò ọ̀hún apá àlọ́ àwa boycott ẹ̀ ni èyí tí wọ́n sì dì lápá ọ̀dọ̀ wọn a mọ̀ pé bí wọ́n bá padà ṣètò òdìbò APC tó ń tìjọba ti ń lọ lọ́wọ́ lẹ́kìtì òní láéláé ṣètò òdìbò tí òní mojòrò lọ òjòrò lọ́bàdé ìròyìn òjòrò kanṣu ń bẹ lójú ìwé kọkànlá Vanguard fún tòórọ́ òní o. tọ́ owó nù ìgbà tá a sì bẹ̀rẹ̀ sí í tan tọ́ṣìlá ẹ̀ tìwábi tí owó farapamọ́ sí ọ̀rọ̀ gbẹnután lẹ́yìn ọ̀rẹ́yìn tá wọ́n ní owó kan tí wọ́n pè ní petroleum equalization fund pefund wọ́n ní owó yìí ń lọ bíi bílíọ̀nù mẹ́rìnléníọgbọ̀n thirty four billion naira léyìí tí wọ́n fi sínú àsùnwọ̀n àmọ́ èlé orí rẹ̀ ìyẹn interest one hundred and eighty two million naira nìyún igba mílíọ̀nù naira ó dín pẹ́sẹ́pẹ́sẹ́ ńgbà tí wọ́n wá rí thirty four billion naira tí wọ́n ò rí èlé orí rẹ̀ níbi tó wọlé sí ó jẹ́ nǹkan kan tó yani lẹ́nu wọ́n ní lẹ́yìn ọ̀rẹ́yìn ni wọ́n bẹ̀rẹ̀ sí tọpinpin tọpinpin tọpinpin ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè nàìjíríà ọ̀rọ̀ ṣàpadà tú sí wọn lọ́wọ́ wípé wọ́n mú eighty two million naira kan wọ́n gbé e sí abẹ́ àjọ wọ́n wá mú hundred million naira tó kù wọ́n gbàyàn sí àgádágodo míì léyìí tó sì jẹ́ nǹkan kàyéfì wọn sí méjèèjì papọ̀ ló jẹ́ one hundred and eighty two million naira tó jẹ́ èlé orí ẹ̀ èlé orí rẹ̀ yìí sì ni wọ́n pamọ́ ka wọ́n ní bílíọ̀nù mẹ́rìnléní ọgbọ̀n owó náírà ńgbà wọ́n ìfura ti bẹ̀rẹ̀ sí ṣe wọ́n pé ẹ̀dọ́nà èlé orí rẹ̀ gangan bo ló wọlẹ̀ sí lára àwọn aláṣẹ kọ̀ọ̀kan tí ọ̀rọ̀ ọ̀hún sì kàn ní gbàngbàngbàn wọ́n ti bẹ̀rẹ̀ sí dẹ bábùwọ̀yà lórí bí wọ́n ṣe mú kálukú wọn náà tí wọ́n sì wá fojú wọn wí ní òfin. àmọ́ abọ́ ti èkó ìgbìmọ̀ olùtọ́pinpin tí wọ́n ní kí wọ́n gbé kalẹ̀ lẹ́yìn ìgbà tí EndSARS wáyé kọjá lọ wọ́n ní ohun tí wọ́n bá lọ bábọ̀ alábòjútó fún ọ̀rọ̀ ètò ìdájọ́ ìpínlẹ̀ èkó ọ̀gbẹ́ni moyọ̀ sọ́rẹ́ onígbàǹjo wọ́n ti fi àtẹ̀jáde síta lọ́jọ́ ìsinmi Sunday pé tọ́ àbọ̀tá gbé fún gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú àwa náà ti wá mú ẹ̀dá rẹ̀ a ti fi sí orí ẹ̀rọ ayélujára kó bá a lè tó fún èmi àti rẹ kó má bàjẹ́ pé bóyá àbí wọ́n gbé ẹnikẹ́ni ní mugun lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ni kò rí bẹ́ẹ̀ kò sì jọ rárá bí tí ò kó mọ ẹ lọ tààràtà sí ojú ìwé kẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigerian Tribune tó jáde lónìí. ilé ẹ̀kọ́ tí ikú òǹdóró ti mú Sylvester jòjòló ẹ̀jẹ̀ ọ̀run akọni ọmọ tí ó mú rí ọ̀run àrèmọ́bọ̀ ilé ẹ̀kọ́ Dowen wọ́n ní ìjọba lẹ́kọ̀ọ́ ti gbé bẹ́ẹ̀ ti pa bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ àwọn àgbà ọ̀jẹ̀ agbẹjọ́rò tó mọ̀ ń pa òfin wọ́n ti ń bèrè fún ìfojú píríncípà alẹ́ ẹ̀kọ́ òǹwe náà òfin torí pé ó yẹ kó lè ṣàlàyé a rí ìròyìn kan kà níbi tí ẹgbẹ́ kan tó ń jà fún ìfẹsẹ̀múlẹ̀ ìjọba àwarawa tí ọ̀lẹ́jà kan campaign for democracy àti center for public accountability tí wọ́n ti ń ké tantan pé ó dàbẹ̀ ń pẹ́ ilé ìgbìmọ̀ asòfin àgbà nàìjíríà àti igun kejì ẹ̀ ó dàbẹ̀ ń pẹ́ wọ́n ní nǹkan kan tí wọ́n ń pa á má ka lórí mímọ̀ yànnàná ètò òṣùná nàìjíríà níta gbangba budget public hearing wọ́n ní ó dàbẹ̀ ń pẹ́ àwọn asòfin wa ní nǹkan kan tí wọ́n ń pa á má ka ọwọ́ wọn ò mọ́ ní hmm. jẹ́bẹ̀ nóbì mi talk am kódà nóbì mi write am na right then write am ló jẹ́ káwọ́ ká o ojú ìwé ìkeje ìwé ìròyìn ti punch fún tòórọ́ òní ni mo ti rí yẹn kà. ẹ já dojú ọjà. ẹni tó ń sojú ẹkùn òdìbò Ọ̀yọ́ nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin ilẹ̀ Nàìjíríà tó kalẹ̀ sílùú Àbújá tí tó ń ṣe alága ìgbìmọ̀ tẹ̀kótó ilé lórí ètò kan síra ẹni ọ̀nàrẹ́bù ọmọọba Akeem Adeniyi Adeyemi tí gbogbo èèyàn mọ̀ sí skimẹ̀ ó ti tẹ́wọ́ gba àmì ẹ̀yẹ aṣòfin tó perégedé jùlọ lọ́dún 2021 tá a látọwọ́ àwọn ẹgbẹ́ oníròyìn lórílẹ̀‐èdè nàìjíríà nuj ẹ̀ka tìpínlẹ̀ ọ̀yọ́ òpin ọ̀sẹ̀ tó kọjá yìí lètò ọ̀hún wáyé ò nílùú ìbàdàn tí ṣe olúùlú ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀nrẹ́bù akeem adéyẹmí ẹni tó ti ṣiṣẹ́ takuntakun lórí òfin ṣíṣe tìlú dìbò yàn lọ sílé ìgbìmọ̀ asòfin fún ṣíṣe agbátẹrù oríṣiríṣi àwọn àbádòfin eléyìí tí yóò so èso rere lára àwọn èèyàn ẹkùn ìdìbò ọ̀yọ́ pẹ̀lú àbádòfin tó ní ṣe pẹ̀lú gbogbogbò nílẹ̀ nàìjíríà Honourable Akeem Adeyemi ó ti ṣe àṣepé lórí àtúngbéyẹ̀wò àbá òfin ìlànà ètò ìdìbò nílẹ̀ yìí Electoral Act tọdún 2021 bákan náà láìpẹ́ yìí ló tún ṣagbátẹrù àbá òfin ìlànà ìnàyẹ́ lórí òfin tó ṣe ìdásílẹ̀ iléeṣẹ́ NIPOST láti lè bá a bágbàmú sí ayé òde òní síwájú sí asòfin Akeem Adeyemi ó ti sí àwọn iṣẹ́ àkànṣe lóríṣiríṣi sáwọn àdúgbò àti káàkiri ìjọba àbílẹ̀ Àtìbà ìlà oòrùn ọ̀yọ́ ìwọ̀ oòrùn ọ̀yọ́ àti àfijíó bíi kàngádẹ̀rọ ìgbàlódé tó ń lo ìtànsán oòrùn solar panel motorized borehole yàrá ìkàwé àtúnṣe afárá àti ojú òpópónà pẹ̀lú ojú òpó kànsíra ẹni láti mú ẹ̀kọ́ rọrùn eléyìí tó sì ti di tọrọ fọ́n kálé káàkiri àwọn ilé ẹ̀kọ́ girama lẹ́kùn òdìbò ọ̀yọ́ àti rónilágbára onígbàdégbà tó ń ṣe fáwọn obìnrin àwọn ọlọ́jà oníṣẹ́ ọwọ́ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àtàwọn ọ̀dọ́ lẹ́kùn ìdìbò ọ̀yọ́ lójúnà àti sàmì àmì ẹ̀yẹ tuntun ọ̀hún ó ṣe kòńgẹ́ ayẹyẹ ọjọ́ bíi ọdún márùndínláàdọ́ta forty five years honourable akeem adeyemi skimẹ̀ alakalẹ̀ ètò ìdánilẹ́kọ̀ọ́ ìrónilágbára ìkànsíra ẹni lọ́nà ìgbàlódé fáwọn ọ̀dọ́ bíi márùndínláàdọ́ta bẹ̀rẹ̀ láti ọjọ́rú wednesday ọjọ́ kẹjọ sí sátidé ọjọ́ kọkànlá oṣù kejìlá ọdún 2021 twenty a wà yìí nínú ọgbà federal school of survey ọ̀yọ́ ni ó ti wáyé ẹnì kọ̀ọ̀kan yóò máa tẹ́wọ́ gba kọ̀ǹpútà alágbélétan tuntun pẹ̀lú owó ìrànwọ́ tó bá di ọjọ́ àṣekágbá ọmọọba akim adeyemi yóò tún ṣètò owó ìrànwọ́ ìdókòwò fáwọn obìnrin márùndínláàdọ́ta bákan náà ọkùnrin márùndínláàdọ́ta àtàwọn àkàndá márùndínláàdọ́ta pẹ̀lú àwọn olóṣèlú márùndínláàdọ́ta nínú ọgbà Federal School of Survey nílùú Ọ̀yọ́ lẹ́tọ̀ ọ̀hún yóò ti wáyé o. ìṣẹ̀lẹ̀ kan eléyìí tó ṣẹlẹ̀ ní ànáyè níjọba àbílẹ̀ olúyọ̀lé nílùú ìbàdàn lọ́jọ́ ajé monde tó kọjá yìí ti ṣe ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún 2021 tàwa yìí àwọn haúsá tí wọ́n ń lòdù yanrìn eléyìí ti ẹgbẹ́ kwari ayégún ẹgbẹ́dá níjọba àbílẹ̀ olúyọ̀lé tí wọ́n bẹ̀ níṣẹ́ sàdédé làwọn ajagun gbalẹ̀ ni wọ́n ya wọbẹ̀ pẹ̀lú àwọn nǹkan ìjà olóró lọ́wọ́ wọn àwọn haúsá mẹ́fà ó ní àwọn jàǹdùkú wọ̀nyí ni wọ́n lé dànù lẹ́yìn ọjọ́ kejì ni wọ́n tó rí àwọn haúsá márùn-ún nínú wọn o ẹnìkan kò tí ì dirírí dàsìkò yìí ẹni ọ̀hún torúkọ rẹ̀ ń jẹ́ haruna umaru amasao o pẹ̀lú akitiyan àwọn àgọ́ ọlọ́pàá tó wà ní sanyo nílùú ìbàdàn ọwọ́ ti tẹ èèyàn méjì nínú àwọn jàǹdùkú wọ̀nyí fún ìdí èyí ẹgbẹ́ kwari ayégún ẹgbẹ́dá wọ́n ń pàrọwà fún ẹni ìyówù tó bá bá wọn kófìrí haruna umaru kírúfẹ́ ẹni bẹ́ẹ̀ kó dákun kó kàn sí àgọ́ ọlọ́pàá tó wà ní sanyo nílùú ìbàdàn láti fọ̀rọ̀ ohun tó lẹ́yìn náà àwọn iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ń ṣèkìlọ̀ sétígbọ́ àwọn jàǹdùkú láti so ìwé àgbéjẹ́mọ́wọ́ o nípasẹ̀ àwọn ìwàkiwà eléyìí tí wọ́n ń hù káàkiri ìlú lásìkò tá a wà yìí. àwọn ẹbí aláàwẹ̀ ní lábọ́ nílùú ìbàdàn wọ́n ń fàsìkò yìí kí kábíyèsí olùbàdàn tilẹ̀ ìbàdàn ọba sálíù àkànmú adétúnjì ajé ògúngún ní sọ̀kínní àti gbogbo àwọn ọmọ ìgbìmọ̀ olùbàdàn àti gbogbo afẹ́nifẹ́re fún ti ìfinidojoyè olóyè akeem muili kasumu gẹ́gẹ́ bíi baálẹ̀ kasumu níjọba àbílẹ̀ olúyọ̀lé nílùú ìbàdàn bákan náà wọ́n tún ṣàmúlò àsìkò yìí láti kí gbogbo àwọn olùgbé aba kasumu níjọba àbílẹ̀ olúyọ̀lé bẹ́ẹ̀ ni wọ́n sì ń kí baálẹ̀ tuntun olóyè akeem muili kasumu kó oríire oyè ọ̀hún pẹ̀lú àdúrà wípé oyè amárí ara rere ni wọ́n fi lo ipò ọ̀hún àsìkò wọn yóò tu gbogbo olùgbé kásùmù lára o lẹ́yìn náà wọ́n tún mọrírì kábíyèsí olúbàdàn tilẹ̀ ìbàdàn àti gbogbo ìgbìmọ̀ wọn wọ́n ń gba aládùúrà fún kábíyèsí olúbàdàn wípé adé yóò pẹ́ lórí bàtà ò pẹ́ lẹ́sẹ̀ ẹ̀sìn ọba yóò jẹ́ kó pẹ́ o gbogbo ẹbí aláàwẹ̀ lábọ́ nílùú ìbàdàn ni wọ́n ń dúpẹ́ o. ajá balẹ̀ Christ Deliverance Miracle and Revival Center ògbèrè ìdí ọ̀sán kájọlà bus stop Ìbàdàn present Soul Harvest Convention twenty twenty one pẹ̀lú àkòrí Joy of Salvation Ayọ̀ Ìgbàlà Psalm fifty one verse twelve èyí tí ó bẹ̀rẹ̀ ní ọjọ́ Monday ọjọ́ kẹfà títí di ọjọ́ Jímọ̀ ọjọ́ kẹwàá six to ten December twenty twenty one ní agogo mẹ́rin ìrọ̀lẹ́ níbi tí Ọlọ́run ó ti máa lo àwọn ìránṣẹ́ rẹ̀ fún ìgbédìde ẹnì kọ̀ọ̀kan wa Prophet Akin Adéagbo Prophet Babatunde Wonderful àwọn olórin ẹ̀mí Evangelist evangelist orintayo lady evangelist bọ́láńdé owó ẹ̀yẹ ọlágòkè twins àjùwọ̀n twins pẹ̀lú àwọn akọrin ìjọ wa lábẹ́ ìpè prophet ts àfọláyàn tí wọ́n ti olùgbàlejò láti débi ìsọjí tẹ́ ẹ bá ti sọ̀kalẹ̀ ní ọ̀rẹ́ méjì lagos Ibadan express road ẹgbẹ́ ọ̀kadà gbáremú ìdíòbí ẹ̀sọ̀ ní la bus stop ẹni ẹ̀ lọ sí christ deliverance miracle and revival center or call this number zero eight zero seven three two six three one six seven ẹ̀yin náà darapọ̀ mọ́ wa ayọ̀ ìgbàlà yóò padà padà sínú ilé rẹ. nínú ọdún tí mẹ́láyé ti kéré sí ló yàtọ̀ tó tọ́jú wa lálẹ́ gbogbo ọdún ò lè dàbí kérésìmesì ẹ̀yin èwe túyáyáwá wo baba kérésì fresh fm kẹtùn wá fún kébùrẹ́sì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé baba kérésì fresh fm gángan lọ́ọ̀rì ọmọdé àfúnilẹ́bùn máa wo bẹ̀ láti róòmù ó tún ti balẹ̀ pẹ̀pẹ̀ sílé orin challenge ìbàdàn. with me. All day, come I ẹ̀yin èwe aláyọ̀ ẹ sọ fún dádì àti mọ́mì pẹ̀lú àwọn olùkọ́ yín pé baba kérésì fresh fm lẹ́fẹ́ wò bó ṣe rẹwà tó ó ní òtún mọ́ bá yín ṣeré fún yín lẹ́bùn tó jọjú bá yín ya fọ́tò papọ̀ òbí tó bá mọ́ mẹ́wàá wo baba kérésì fresh fm tọdún yìí yóò mọ̀ tó légbà kẹjọ rẹ lọ fáwọn nǹkan àlàkalẹ̀ ọ̀tún tó wà nílẹ̀ fáwọn èwe bíi swing gàtún kárátà bouncy castle fífi jó ṣèdíje àti díje tá a mọ̀ tó fi mọ́pọ̀ nǹkan tó mú gbà ìwé wà níyọ̀tọ̀ mi mú wọn lóyè ọ̀tún tí ó di mọ́ni ní gbàgbé ọgbà bẹ́ẹ̀ lẹ́mọ̀ pàdé àwọn nǹkan ilẹ̀ wa òṣèré adẹ́rìn pòṣónú àwọn pèdèpèdè fresh fm tájò máa kọ́mọ rẹ́rìn dọ́wẹ̀kẹ́ ya fọ́tò papọ̀ pẹ̀lú dókítà yínká ayéfẹ́lẹ́ bàbá ìwé fúnra ẹ̀ one thousand five hundred naira lówó wọlé ọmọ kọ̀ọ̀kan. Merry Christmas. Praise the Lord. Oh. Hey, hey, hey, hey. àsìkò àjọyọ̀ dé ìjọ celestial church of christ testimony parish òkè ìgbàlà ọlọ́sẹ̀ village alọ́mọjà area nílùú ìbàdàn tún ní o orí ọdún kẹta tọdún yìí tún máa yàtọ̀ pẹ̀lú àkòrí ìbùkún sínú ògo blessing to glory ọjọ́ monday six december ọdún yìí ló máa wáyé o alẹ́ friday ten december ní praise night aago mẹ́wàá alẹ́ di àfẹ̀mọ́júmọ́ ọjọ́ kejì kẹlẹ́lẹ́ fẹ́mi sọ́là ló máa forí yìn fèrè sí ọ̀run ọjọ́ sunday twelve december lọ́jọ́ ìkórè aago mẹ́wàá àárọ̀ ló máa bẹ̀rẹ̀ ab àti túnde àpáta ló máa forí mínísítà káàkiri àgbáláyé làwọn èèyàn ti ń bọ̀ senior evangelist joshua ayọ̀délé ọ̀kẹ́ ló m máa gba gbogbo ènìyàn lálejò ẹ̀lú ẹ̀lú wọn ní o oh eight oh sixty four forty six sixteen sixty six nínú ìjọ celestial church of christ testimony parish òkè ìgbàlà ọlọ́sẹ̀ village along alámọ̀já area ìbàdàn ní ká ti jọ dúpẹ́ ọdún papọ̀ ọlọ́run ọ̀ṣọ́fà yóò mú ìbùkún wa kún sínú ògo àmín lórúkọ jésù. jẹ́ kó ìlú ní ìdàgbàsókè. Ọ̀yọ́ State Anti-Corruption Agency bóyá ká ló ń sọ pé ká jáwọ́ nínú ìwà ìjẹkújẹ kípínlẹ̀ Ọ̀yọ́ lè tẹ̀síwájú. Yorùbá bọ̀ wọ́n sọ pé lójú lọ́kọ́ lewura yóò ti wúrun. Èyí ló dífá fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Tó fi ṣe ìdásílẹ̀ àjọ tó gbógun ti ìwà ìjẹkújẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀yọ́ State Anti-Corruption Agency ó yá ká ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ gbógun ti ìwà ìjẹkújẹ láwùjọ wa. Tàkété sí ìwà ìjẹkújẹ àtàwọn oníwà ìjẹkújẹ. Ní kété tó o bá ti kẹ́fì ìgbésẹ̀ ìwà ìjẹkújẹ jẹ́ láyìíká rẹ̀. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe agbaṣẹ́ṣe tó gbaṣẹ́ tí kò ṣiṣẹ́ bó sì ṣe ọ̀gá ilé ìjọba tàbí taládàáni ló ń bá agbaṣẹ́ṣe ṣàpapín. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe fífọ́nà èrú gbowó lọ́wọ́ ẹni títí ayédèrú ìwé mọ̀sánwó àti tíkẹ́ẹ̀tì ìjọba tàbí wọ́n lò ní jìbìtì kí jìbìtì. kọ ìwé ẹ̀hónú pẹ̀lú ẹ̀rí àrígbámúsàjọ tó ń gbógun ti ìwà jẹ́gúnjẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ fún ìgbésẹ̀ tó yẹ kò sáyè fún ìwé ẹ̀hónú tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ o. àjọ oyaka wà ní kọta four seven three fájìmí street agodi ìbàdàn kí ìwà ìjẹkújẹ lè dọ̀rọ̀ ìtàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ má dàkẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀. ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní dàgbàsókè. òkìkí tó ti ń pọ̀ ìsọjí alágbára tó ń wáyé FC Bar Crusaders International alájẹ̀bàdàn lọ́dọọdún ó tún ti yà ó. ẹ̀ka FC Bar Crusaders International Ministry gbogbo ènìyàn ó yá ọlọ́run tún ti ṣe tán láti jẹ́wọ́ agbára ẹ̀. nínú ìsọjí ọlọ́jọ́ mẹ́ta tá a pé àkórí ẹ̀ ní. a new song orin tuntun ìsẹ́mbà eight nine and ten ìsọjí alágbára ńlá yìí máa wáyé o. bẹ̀rẹ̀ la gómẹ̀ sàn lẹ́ mọ́jú lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta. olùṣọ́ prophet dr bukuyi ojo jẹ́ bí olùgbàlejò àgbà. tó fi máa ikọ̀ àtìrújọ ọlọ́run mi. prophet john olúwàgbẹ̀mí. pastor eti williams. pastor israel ayọ̀dẹ́lẹ̀. superior evangelist ọlátọ̀ sọ̀sọ̀fà. venerable superior evangelist service kiki. gbogbo wọn ló máa ṣiṣẹ́ wòlíì ní sọjí alágbára agbára la yìí. pẹ̀lú àwọn olórin ẹ̀mí bíi ìlàjà akitunde ọlọ́run sọ bẹ́ẹ̀. evangelist àpèké ọlọ́gbọ́gbọ́ falẹ̀ mi. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó máa wáyé ní fc bamirako ground. ó wà lẹ́yìn ilé ọba àtàlákẹ́ ìṣẹ́bọ̀ ìbàdàn. aṣálẹ̀ friday december seventeen ní praise night. ìkórèjọ fc ìbàdàn jọ sunday december nineteen ọdún yìí. ó máa lárinrin jájọ pàdé níbẹ̀ ṣó o ti gbọ́ nípa black friday tó ń lọ lọ́wọ́ nílé iṣẹ́ top success. ó yá gbà kóòdì rẹ̀ ọjọ́ kọkànlá oṣù kọkànlá aṣọ́jọ́ kejìlá oṣù kejìlá ló fi mọ ojúlówó ọjà lẹ́dínwó tó lè rí níbi kankan. pàápàá jùlọ láwọn àṣàyàn ọjọ́ ẹtì friday bẹ́ẹ̀ làwọn àṣàyàn ọjà tó wà tó mara pẹ̀lú ìdá àdọ́ta fifty percent tí n tó rò sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ láì lásàkún owó mọ́. gbogbo àǹfààní yìí wà yípo ọgbẹ̀jọ́ tí black friday ó fi wáyé nílé iṣẹ́ top success. sọfẹ́ra fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ojúlówó lẹ́dínwó jùlọ lóríṣiríṣi níbọ̀ bọ́rọ̀ bá ṣe ń fẹ́. àtàwọn èlò ilé tí ń lona lọ́lọ́kun ọ̀jọ̀ kan tó fi mọ́ laptop àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù ọgbà tó bá sì sí ìrajà lọ́tùmọ̀ tẹ́ ó gbà wọ́n ẹ̀bùn kàbìtì kàbìtì. ó yá ní iléeṣẹ́ top success tá a ṣe sí sí car care building asunlẹ̀ òpópónà kun elizabeth makola ìbàdàn olùléeṣẹ́ wọn ló wà ní woro roundabout ìbàdàn wọ́n tún wà lẹ́gbẹ̀ẹ́ eco bank challenge ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ first bank adjacent cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi grace lábẹ́ bíríìjì makola ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight. àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi lè oje alọ́ jẹ́ òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ ló mama atm mọ́sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dàkún ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn-ún gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá mama atm pos èèyàn nìkan kọ́ àwọn ń bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research card eléyìí jáde lórí mama atm pos àwọn ń bára máa ń gbowó lórí mama atm pos machine wọn a tún fi owó sórí dekoda dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò ṣe mọ́wọ́ ní fún gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos táwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní ṣe wá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for delivery center ìyàgànkú gr e ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero zero five five four mama atm gba owó pẹ̀lú ìrọ̀rùn. ajá balẹ̀ ajá balẹ̀. tọ ẹ káàbọ̀ padà látọjú ọjà ìròyìn yasu òun rèé o nbí ó gbé kan aráàlú àtijọba àtàwọn olùkọ́ gangan asu àtijọba àpapọ̀ ibi wọn jọ forí oko ṣọ̀ọ́dún lé lórí wọn ní í ṣe ló dàbí ìgbà tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí fẹ́ máa fi ọ̀bọ lọ àwọn tí wọ́n bá sì ní àwọn òṣetán láti wọ́n kún asuu náà ò ní gbà láàbọ̀ ìní ìkìlọ̀ tí wọ́n sì ṣe fún wọn tí wọ́n sì pa bí àrò kò ṣọwọ́ àmẹ́ni tí í ṣe alákòóso fún ọ̀rọ̀ òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ lórílẹ̀‐èdè yìí ọ̀mọ̀wé Chris Ngige ó ti sọ̀rọ̀ fakùnmọ́ òkúnyọ ó ní kí asuu lọ fọkàn balẹ̀ ó tẹ̀ wá kéré tán bíi bílíọ̀nù lọ́nà ọgbọ̀n owó náírà kan yọ wọlé ìpàdé kan wà tó wọ́n ṣe pẹ̀lú ìjọba àpapọ̀ lónìí ìní ọ̀sọ̀ bá bùbí táwọn rè kí wọ́n dákún o ọ̀rọ̀ yanṣẹ́lódì tí wọ́n ní ó hó gudugudu bọ̀ ẹ má jẹ́ ó wáyé o. Akérèdọ́lù ti sọ àgbà ọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ Ondo ní àwọn akẹ́kọ̀ọ́ táwọn fásitì ń kọ́ lákọ́jáde lásìkò tá a wà yìí ẹ̀bọ̀ wọ̀wọ̀ tí ò jiná dénú débi pé wọ́n ó lè lo ìmọ̀ àwọn ẹ̀kọ́ ìjìnlẹ̀ tí wọ́n kọ́ fi tán ṣòro àwùjọ wọn ò lè fi tán ṣòro àwùjọ àwọn tí ń gbé sàbùké ha abíyá kiri hmm. làwọn fásitì ń pèsè o kìí ṣàwọn akẹ́kọ̀ọ́ tó lè fìmọ̀ ìjìnlẹ̀ wọn tán ìṣòro àwùjọ Akérédolú ní wàhálà yìí ayé ò funra sí pé àgbá ẹ̀tù ni bí ó bá sì laná ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè nàìjíríà àfàìmọ̀ kí elédùmarè kọ́mọ́ padà jẹ́ kó di ń tà gbọ́dọ̀ sọ ni akérèdọ́lù láòkò tí wọ́n ń ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ti fásitì ajayi crowther university tí ń bẹ lọ́yọ̀ọ́ aláàfin wọ́n sì pé bí ẹni àyẹ́sí pàtàkì ó ní ẹ wo èmi ó sọ̀rọ̀ ń tèmi o ó ní bẹ́ẹ̀ bá wo àwọn akẹ́kọ̀ọ́ táwọn ilé ẹ̀kọ́ gíga fásitì nàìjíríà lọ́pọ̀lọpọ̀ tí wọ́n ń pèsè jáde tí wọ́n ń gbà mọ̀ jìnlẹ̀ ó ní ìmọ̀ jìnlẹ̀ wọn ò wúlò fún ìdàgbàsókè nàìjíríà àwọn èèyàn kan ń fi sàbùké habiyaki ni ẹ jẹ́ mọ́ pèsè àwọn akẹ́kọ̀ọ́ tí ó jẹ́ problem solvers yàtọ̀ sáwọn certificate holders ìtumọ̀ gbogbo tún di ń ta àkàun òun nù ṣẹ́wárí lókè rẹ̀ látún ti rí ìròyìn míì níbi tí Oyètọ́lá ti sọ̀rọ̀ gómìnà pínlẹ̀ Ọ̀ṣun ni òun tún fẹ́ẹ́ tọ́ oyè lálẹ́ kan sí o ó ní òun sì ní ẹ̀mí ìgbàgbọ́ nínú àwọn ará àti ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun pé wọ́n ó fìbò wọn gbé wọlé fún sáà kejì sí gómìnà ìpínlẹ̀ ọmọlúàbí Adégbóyèga Oyètọ́lá ti ní ọkàn òun balẹ̀ ara òun túká dáadáa pé ní ètò òṣèlú tí ń bọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn èèyàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti ṣe tán láti tún gbẹ̀ǹgùn orí àlééfà ó ní àìgbẹ́migun orí àlééfà ti jẹ́ nígbà tó yẹ pé àwọn ìlérí tí mo ṣe ní sáà àkọ́kọ́ gbogbo ẹ̀ láti múṣẹ àwọn èèyàn sì ti rí ẹwẹ́nulẹ̀ ẹwẹ́nu ọkọ́ mo fi ìgbàgbọ́ mi sínú àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun fún second term Oyètọ́lá tó tún fẹ́ẹ́ tọ́ oyè lálẹ́ kan sí ló sọ bẹ́ẹ̀ ojú ìwé kẹwàá Vanguard fún tòórọ̀ yìí. ọ̀dà àjọ EFCC wọ́n ní ìrìn àjò ọdún méjìdínlógún àwọn àbọ̀rẹ́ o àwọn gómìnà gómìnà kan tó ti ṣèjọba rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà ti ń lọ bí àádọ́ta níye tí gbogbo wọn fẹsẹ̀ halẹ̀ kàkà kúkú bí ẹ ṣe ń wò límọ̀ yìí pé èmi ò jẹ́ EFCC n ò jẹ́ wọ́n lẹ́jọ́ ìsìnkówó mi àmọ́ ńgbà táwọn ṣe ìwádìí lọ sọ́tún ṣe ìwádìí lọ sósìn àṣepọ̀mọ́ lọ́pọ̀lọpọ̀ wọn jẹ̀sùn màálùú dé lóru ó wá dìkàyà wọ́n mẹ́ta ló ṣẹ̀ṣẹ̀ wọ̀n àwọn míì sì tún wà o tó jẹ́ pé ẹ̀wọ̀n ń ṣẹ́wọ́ sí tí wọn ò ní pẹ́ lọ síbẹ̀ àwọn ti parí iṣẹ́ lórí àwọn wọ̀nyí pé